ààbò rẹ tó nípọn olúwa bá mi dààbò bó ṣe jáde lọ lẹ́nu ìbùkún látòkè wá olúwa jẹ́ kó rọ̀ lórí ọlọ́run ayérayé o ọba ìyanu bí ṣe lọ lẹ́ni ìbáyìí tó bá ń bọ̀ olúwa bá bùkún fún ìbùkún látọ̀dọ̀ rẹ wá olúwa bá bùkún fún owó tí ò lérò lọ́nà àrà ọ̀nà ìyanu òun ni kó mú wọlé yìí òun ni kó mú wá sínú ilé yìí. ọba bá mi láéláé owó ló máa ń jẹ all the kò tiẹ̀ rí rẹ ní rí pé obìnrin ni mí o èmi náà ti mature o àbí kò rí ẹni rí pé ìlú òyìnbó ló wà listen listen listen my daughter ṣorí ehm, tí mo fẹ́ sọ fún ẹ má jẹ́ kí owó wà ní láìfọ ẹjù nítorí ọmọbìnrin ní ilé ọkọ ló yẹ kó máa rò nísìnyí and thank God àkótìmọ̀kọ àfẹ́sọ́nà ṣe gbọ́mọ ọ̀rẹ́ mi náà ṣì ní ìṣètò bó ṣe máa wálé bá ṣe máa mọ mọ̀ mí mọ̀ bá ṣe máa ṣe mọ̀ mí mọ̀ ẹ́ ìgbà wo ló fẹ́ wálé ìyẹn ni kò sọ fún mi ẹ jẹ́ àfihàn sílẹ̀ mo ti gbọ́ tiwọ̀ ìwọ náà gbọ́ ìgbà wo ló fẹ́ wálé ká ṣètò ìgbéyàwó láàrin ìwà tó lólùfẹ́ ẹ gbálé ọkọ ẹ lọ́tọ́ bá jẹ́ ìdílé ọkọ ẹ gbogbo wàhálà táwa kò ń ṣe iná ta ló ní ṣe nítorí ọmọ ni. ìwọ not promise wípé ìjọba yòó ń bọ̀ wálé ká ṣe introduction ká ṣe everything kí n tó hàn kó tán lẹ̀ àbí. tí bá ti wá sílé ẹ̀yìn àtọmọ yìí ṣáà. lọ́ọ̀yà kí ló ń sọ lẹ́nu ìwọ ògbọ́n tí wèé mímọ́ wí ni ó níbi tí ìṣúra ẹni ń gbé ah. ibẹ̀ lọkùnrin ní wà àbí bẹ́ẹ̀ kọ́ eh, the only daughter tí mo ní nìyẹn kí má màmá bá sọ̀rọ̀ all the time kárí kí n tó má bá sọ̀rọ̀ ah, eh, òun náà rí i pé òun nìkan náà lọ́mọ mi so tóun náà bá ti rí mi bá sọ̀rọ̀ níbí ọkàn kò a matter of fact jẹ́ àfihàn lẹ̀ ibo lẹ bá ṣe mí dé báyà. máa lọ rẹ bò. yes. àbàtà ló fẹ́ fi iṣu ìwòrán kó yẹn mọ̀ wọn. kò sí kò sẹ́ni tó máa fi owó aláǹtakùn ránṣọ. honorable hmm? mo promise yín tó bá máa fi next week ẹ máa rí apology letter wọn pẹ̀lú owó ẹ̀sùn ìbánilórúkọ jẹ́. really. honorable that is defamation of character. Really? ni. wọ́n fẹ́ bá yín lórúkọ jẹ́ lọ́ọ̀yà ara wọn mà náà ń ṣe wọn ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni. o ò gbọ́ ohun tí ìwé mímọ́ tó sọ ni ó ní gbogbo abanijẹ́ ènìyàn tó ń bà nìyàn jẹ́ ọjọ́ táwọn bá dẹ́kun àti bàyàn làwọn apá wọn. lórúkọ jẹ́. báyọ̀ náà rè. kọ́ lè mọ̀ pé táwọn ń ṣe òdà kò dáa òfin ni kò ṣé kí n gbé ẹ fún lunch àbí òní to make something to. báyọ̀ náà rè ilé mo wà ilé mo wà sáà.

kí n tún ṣe fún ẹ ṣé kí n lọ jalè nítorí pé mo níyàwó lé sọ fún mi náà. kí ni mo ti sọ tó tó fa ni wọ́n sì rárá máa pariwo mọ́ mi náà ìyàwó ẹ̀ ni mo jẹ́ of course. Ah. ṣé èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ dọ́tà ló ń fún ẹ ní líbàsì mi náà olóyún kò ló kọ ẹsìn tó sọ fún ẹ pé kò sí nǹkan tí mo lè ṣe. Ah, ó mọ̀ náà ó mọ̀ kẹ́mi ò gbádùn náà ṣé èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà wọ́n sọ̀rọ̀ tó kò sọ̀rọ̀ tó fẹ́ ṣe. ọmọ tí mo nífẹ̀ẹ́ sí jù nínú gbogbo ọmọ tí mo kọ́ class nítorí ẹ̀ mo ṣe wá o ká ní kò sí mi wọn mi ó. ẹ̀yin náà mọ̀ pé a kì í pẹ́ ká tó máa sanwó a kì í pẹ́ báyìí owó tí ò sílẹ̀ rárá náà òun ló jẹ́ kó létí ẹ jọ̀ọ́ ẹ bá mi wá nǹkan ṣe sí i kù sí lọ́wọ́ títí wa ẹ mọ̀ pé tíṣà làwà àwọn òṣùkọ́ tí wọn ò ní gbà láàyè níṣòro kan ẹ̀ lè ṣe fún wọn ẹ mú mi ẹnu dáàdi ẹni ìkú kí ló ṣe sọ̀rọ̀ yìí. ó kúkú ń gbìyànjú òun náà ń sapá ẹ̀ ṣùgbọ́n tilẹ̀ tí ò jẹ́ kí tẹnu dúró náà ni ó ń gbìyànjú agbára ẹ̀. ọlọ́run á túbọ̀ ṣe ọlọ́run àwọn àbúrò ẹ gbìyànjú gbogbo ọ̀nà ní kẹ́ fi try kó bá wọn ṣe exam wọn sọ pé mi ò jù tó lọ ṣe àdú owó tó jẹ́ pé kò kábùkátà kankan what are you saying. ẹ má ní mo dá sí ọ̀rọ̀ rẹ̀ sẹ́yìn ẹ̀jẹ̀ bàbá kọ̀ọ̀kan bọ́lá. mo fẹ́ kí gbogbo wa nígbàgbọ́ pé eh, ọlọ́run bá ṣòro fún wa ó ṣòro lọ lọ́pọ̀lọpọ̀ torí gbogbo nǹkan tá à ń gbà kò sí bó ṣe lè wù kó kéré tó ó níbi tó ń dín nígbésí ayé wa o ọ̀pọ̀lọpọ̀ ló ń gbádùn opportunity táwa níyì tí wọn ò rí. jọjọjọjọ ta ló tẹnu ajẹbọ èmi ṣàpì ẹ sọ̀rọ̀ ni ìwọ ordinary driver tó wá ń dá sọ̀rọ̀ wa owó tó ké pé gbèsè ti bá gbèsè lẹ ó wá ń bá wa dá sí ọ̀rọ̀ tí ò kàn jọ nítorí Ọlọ́run tí ẹ ṣe ti. Ah, ó bá má bàa sọ bẹ́ẹ̀ ṣó ìgbòho gbọ́dọ̀ mú dáadáa ní wọn ṣó ìwọ ṣe wà tí wọn kò yá pé bá kan àwọn kan tó wà táwọn tó wù pé káwọn tó ẹ ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ wà bẹ́ẹ̀ náà. ẹ lọ́nà òṣìṣọ́ kí ló má ṣe yìí náà tó yẹ pé tẹ bá lọ síwájú ẹ̀ tí máa máa padà sẹ́yìn ẹ náà ṣé àwọn nǹkan tá ì ṣe wọn ni. anẹyin Mr driver kí ló máa ṣe yín ẹ pẹ̀lú yín dé ẹ pa ẹnu yín dé ẹ̀yin tó yẹ kó ọ̀gá máa jẹun tán báyìí ó máa gbé òkùnkùn yín ni ọ máa gbé òkú fún yín ni náà èyí ah, ah. tó yẹ pé nǹkan ẹ̀kọ́ dàgbà ni ẹ̀dánú ẹ̀dánú èmi mo sọ bẹ ẹ̀dánú ẹ̀lẹ́mọ̀ kọ́tẹ́ ìṣe ẹníyàwó lé ẹní ọmọ lé ẹ wá ní owó tó ń fún wa káwa máa ó káwa yẹn náà náà ṣèbó tí rọ́pò lóko òkú ẹ̀ pa kí ló dé tí wọ́n kò fún ara tó la ojú ẹ̀ lẹ̀ báyìí kó di kó lọ yọ. kò dé mọ́ mo nífẹ̀ẹ́ ọkọ mi ti di gan-an mo nífẹ̀ẹ́ ìdòkò yìí kò láfiwé lọ́kàn mo dẹ̀ bìlíf pé nínú òfin nínú ọ̀la ọmọ pàǹdàrà kò dàgbà lórí pé kọ́wọ́ ikú ṣe mọ́ báyìí ló fi ń bọ́jú ọmọ tó kọ́ mi ń ṣe fún mi ó tẹ́ mi lọ́rùn ọlọ́run gbà bẹ́ẹ̀. irọ́ ni o àbí Juliet kan lè mọ̀ ń wò yìí Juliet ẹ gbà mí ìwọ ń sọ̀rọ̀ ọ̀fẹ́ ìwọ ó ń sọ̀rọ̀ ọ̀fẹ́ dúró ṣé gbogbo resources tó kó síwájú yìí síwájú dúró dáadáa tẹ̀yìn wà ń bẹ̀ ó kàn mú gbogbo ẹ̀ ó kàn waste ẹ̀ dànù ó wá lọ gbélé ìjókòó ti driver onípápá sí onífẹ̀ẹ́ ó dá má bínú o ṣé kò tó sọ fún mi sì ni pé o ò ní ra aṣọ bẹ́ẹ̀dẹ̀ síra. ìdẹ̀ra má kí n sọ fún ẹ ṣé orílẹ̀ ní tèmi wà yìí o mi ò lówó aṣọ pọ̀ mi ìwá lè sọ ọ̀la o àmọ́ nǹkan tó lọ́mọ mi ṣe. ọlọ́run mà ní ju ẹlẹ́gbẹ́ à ń sọ̀rọ̀ aṣọ bẹ́ẹ̀dẹ̀ ọ̀rẹ́ tá a ti jọ ṣe láti kékeré tipẹ́tipẹ́ ni wọ́n wá sọ pé o ò lè rà kódà kò sí wàhálà èmi ò ṣáà ní máa wẹ̀ báyìí máa fọlọ́ntì ara mi láti raṣọ. tó máa ná pè tó yìí èmi lèmi máa fún ẹ o torí mo ṣeré mi gangan fúnra mi tí mo rẹ́ tí mo kàn dúró ọkùnrin kan ló ń ṣe fún mi ádẹ ti pé kó jára ẹ o ní ìfẹ́ ni àgbo lọ fún ọlọ́run akọ mi mọ̀ ṣe kò ṣe fún taṣọ tó ra ọlọ́run awù ẹ̀ pẹ̀lẹ́ o. ṣé kí ṣe òkè òkè pẹ̀lú ìfẹ́ láti ẹ̀rí náà àbáyé mọ́. pẹ̀lú ló máa máa wò jẹun lóòótọ́ nìkan ó ti sún èmi ojoojúmọ́ ló máa ń mọ̀ mí tó máa ń lù mí bí ẹni lu aṣòfin ó máa lù mí bí ẹni lu ara rẹ̀ wọ́n ti wá lù mí lọ́dún bí ọ̀la mi láìsí ọ̀la mi ó ti sún èmi náà. kí ni mo gbọ́ tó sọ yẹn ó máa máa bẹ̀ ẹ́ látàgbà tó bá ti nà ẹ́ tán ṣé wo wò pé ọkùnrin tó bá ti gbọ́ sókè tó bá ti nà ìyàwó ilé ẹ̀ ó ti dọ̀kú ayé ni èmi ò ní nǹkan tí mo fẹ́ sọ o ju pé kò tó èrà rẹ̀ pa aṣọ ah, ìgbà tó bá pa ẹ́ fún wa ni. ẹ wo ẹ ní understand ẹ̀yìn ní understand ọ̀tẹ̀ sọ ẹ jọ ẹ kí n fún ní táyì díẹ̀ ó máa change ó love me now. kí ni gbogbo tó sọ yẹn ká fún ní táyì díẹ̀ ó máa change ó ní tó bá ti pa ẹ́ pátá lọ́wọ́ mi kó máa change. Ah àdúgbò ilé ẹ̀ṣẹ̀ ni ìwà ìbò lọ́ọ̀bù. ẹ̀bẹ̀ mi ṣe ló lọ́ọ̀bù eléyìí o kí èèyàn máa lọ ẹ láàárọ̀ kó máa lọ ẹ lálẹ́ kó máa change. anyways lọ́ọ̀ ní ìdí ìdí ọ̀rọ̀ ló ṣàṣọ ọmọ àgbèsè ọkọ. Ah, ah, ó ní agbára kíkíni òun àti ta ni. Ah, Juliet kí ló ṣẹlẹ̀ àwa tí mo lẹ́lẹ́kejì báyìí tó ṣì gbẹ́kan lọ́wọ́ tó ń ronú sí kí ló ṣe é. nǹkan tó ń ṣe ẹ̀ ní o máa mọ̀ sí Juliet kí ló ń ṣe má dọ̀là rẹ̀ àbọ̀rẹ́ mi ò bẹ́ẹ̀ bá mi já sí i náà kí ló ń ṣe ẹ́ Juliet ó kọ̀ káwọ́ gbéra kí ni. kí ló ṣẹlẹ̀ ìyá ó fẹ́ sanwó fíìsì ọ̀tún ọ̀sán mi wọ́n <laughs> Juliet fifteen thousand naira Juliet jàdùn ìgbowó lówó wà kò sí nínú ilé èmi àyà tútù ta ọ̀tọ́kọ ẹ̀ fún ẹ̀ kò lè ka ẹ̀ kò lè ké ìjáre Juliet láì mú un lọ àsìkò ń lọ o gbogbo nǹkan tó gbé sára yìí má yẹ kó o. ọ̀rẹ́ mi ní sùúrù ó love me àbó ti gbàgbé wo ayé ẹ̀ wo ayé ẹ̀ fifteen thousand ẹ eh, ọmọ mi nínú ayé ìwọ wo ọmọ mi tó ń sọ lọ́wọ́ ọmọ tó ń sọ tó ń sọ tán lórí fifteen thousand tó sọ yìí ọmọ mi kékeré lásán ó máa fi fifteen thousand ó máa fi wú ọ̀ṣẹ́ dá ó máa fi gba ẹ̀ṣẹ̀ rẹ kí ló ń sọ yìí. jẹ́ kí n gbé bàbá àlàyé four hundred thousand nípa nine bẹ́ẹ̀ mo sọ fún ẹ jẹ́yẹ ee táìmù ń lọ o táìmù ń lọ ṣayé o yíyí ṣe ò ṣe make up ò ṣe anything ṣọ́ ọkọ ẹ̀ tó yẹ pé two two thousand ló fún ẹ lọ́dún lọ́sọ̀ọ̀sẹ̀ yẹn olójókòó sínú máa twenty three thousand ah, owó sùn ọmọ kí ló ń ṣe jára ẹ̀ náà ẹ̀hẹ́ jára ẹ̀ náà ọba aláyé kó máa fún ẹ ní ten thousand ní náìtì kan. ẹ̀hẹ́ kékeré mi. Ah, ọ̀nà mo wà pẹ̀lú ẹ̀ wọ́n má kọ́ tiẹ̀ ṣé mo yẹ wà yìí ìgbà tí mi ò wá yìí aláyé. o ṣe é. oníwọ̀n nǹkan tẹ kó síwájú yìí. ó sùn mí o ó sùn mí o. Ah, eh, eh, ẹ wo ṣe tẹ bá bẹ́ẹ̀ nìkan o láti ṣe kí máa jọrọ máa upgrade. ó oh, ṣe ọmọ mi. ìjọba ti já sí àkókò ti já sí yàtọ̀ bá àwọn ọba já sí agbọ́ kí ló ń ṣí ẹ̀ náà ó kàn kó gbogbo ẹ̀jọ́ gbogbo fọ́díṣọ́ àti tìǹkù kó kó gbogbo ẹ̀ sára ni. ó máa dáwọ́ dúró sí ibà kí ló ṣẹlẹ̀ gan-an yẹ kó rí bẹ́ẹ̀. ẹ bá fún wọn lẹ fún ma sọ fine. sure ẹ ma ẹ ma sọ fine. sure ẹ bá mọ táìmù tàti wà bíbà tàti ń dúró dé ẹ ma sọ fine. àyà mi dẹ̀rọ kọjá ṣé fáàní. bẹ́ẹ̀ni olókèrè jù ní náà. olókèrè jù ọ̀rẹ́ mi sọ yìí tó ma sọ fún wọn. àdókò ṣe lè máa lé di four hundred four hundred k. ẹ four hundred k ọ̀rẹ́ mi gbà sílẹ̀. ẹ jẹ́ fún ilé àkáǹtì nọ́mbà mi. mo tọ́ wọ́n yá fi sílẹ̀ fi sílẹ̀ ká tó yẹ máa ṣe kí mi kó máa ṣe kí mi. access bank ẹ̀kẹ́ access bank zero zero four nine three seven six eight three six máa tẹ orúkọ mi bẹ́ẹ̀. Yes. ìbọlá ẹ̀jẹ̀ ìṣẹ́lẹ̀ bá mi lẹ́nu. kékeré mi gbà. ọlọ́ọ̀ṣẹ́ alẹ́ ẹ wá ti wà ókè báyìí. ẹ ṣù. Ah, owó tẹ̀tẹ̀ sẹ́gẹ̀ kó jẹ́ kí wà ókè. torí bí mo ṣe wà ah, òtútù tí mo lọ. Ah. ẹ rà mà. Mr. Adeleke it feels good to be home. àbí ẹ dẹ̀ ṣe ọjọ́ àǹtí thank you very much. ṣe rí aṣọ tẹ fún mi yẹn tíyàwó mi gbé sọ́run báyìí wọ́n eh? jí ló ṣe lára ẹ̀ ẹ́ rò pé nǹkan kan lè rà fún ni. irọ́ ni o. <laughs> ẹ rò bí òun kankan lè rà fún ni. wọ́n láìkẹ́ ah. lọ́dẹ. ẹ ṣe gan ẹ ṣe gan ṣáà òun tẹ̀ máa láìkí gbogbo nǹkan tó bá ti tàn tó dẹ̀ bá fáìn nǹkan tó bá ti tàn tó bá fáìn ṣé ti yé yín sìn irú aṣọ tó wà lọ́rùn tí yín sìn hmm, tó bá jọ̀wọ́ lónìí ah, ìjà yẹn máa dé sí gan ni. Ah, ṣaṣọ tí mo wọ̀ yìí. bẹ́ẹ̀. ẹ eh, ok ẹ mọ nǹkan tá a bá ti padà délé màá bọ̀ kẹ́ bá mi fún wọn. ah kí n fún. Mhm ó tún jẹ tẹ́tẹ́ nìyẹn mo kàn bẹ sọ ni o ẹ ṣe ọlọ́wọ́ apèsè fún yín tẹ́mi fún mi bá ṣiṣẹ́ tí mo rówó jẹ irú aago ọwọ́ yín màá túrà sí màá túra sí i. ọ̀dà kò sí wàhálà tí wọ́n ti délé màá wò ìkan lára àwọn aago mi tí ó bá ṣe kéde màá bá yín fi sí. ẹ tún fa kọ sí kí ló dé tí mò ń sọ gbogbo ẹ ẹ jẹ́ ń dákẹ́ mi ní sọ rẹ mọ́ torí idiot ni bó wà yẹn ó like àwọn wig gan wig ó like ẹ̀yẹ pẹ́tẹ́ ẹ mọ̀ tán ṣẹ́rí tán bá ti free ẹnìkan wá sílé gbogbo nǹkan tó bá ti láìkè nínú ẹrù ni kó ṣàtọ́ka sí kó máa kó gbogbo ẹ̀ lọ um, see aunty etinize ju etinize ju <laughs> thank you very much ah, ẹ ṣe mo appreciate it. yes. ẹ wo uh, mr deleke Sherry, ṣẹ́rí kó tó di pé mo ti dé mo ti ní lọ́kọ̀ bó ti máa dé nàìjíríà báyìí mo fẹ́ jẹ oúnjẹ nàìjíríà gidi gan-an <laughs> oúnjẹ tí kòkó à ń sè fún mi láti ìgbà tí mo ti dé èmi ò rí lè láìkẹ́ ibo lẹ́mọ̀ tó ti ń ta oúnjẹ gidi ta ah, tó bá jẹ oúnjẹ ni oúnjẹ gidi mi ní parọ́ fún yín o Ah, restaurant kan wà tó ga máa ti ń jẹun ibẹ̀ yẹn máa ń ṣe meeting bẹ́ẹ̀ ni so àárí restaurant wọn ló wọn àwọn èèyàn á dúró dè nínú mọ́tò. ọ́fíìsì tèmi nínú mọ́tò máa dúró dè ẹ jọ. èmi ni kò dá jókòó àti ìgbàgbé mi ní ìdí mi àjọpọ̀ máa sọ àjọpọ̀ máa ṣe eré tó yẹ máa mo ṣe ń jẹ́ ìwọ kò ní ìlọ dàda kò ṣe ò sí níbà. ok o lè ní ìbàdí. no ìbàdí. mi ò ní rí a. mi ní tó jẹ mọ. ẹ má ṣe bẹ́ẹ̀ ah. ah. tẹ́lẹ̀dẹ̀ bá fẹ́ tẹ́lẹ̀ máa ní kóun wọ lọ àní ìlú kóun máa ṣe dáàbò má jẹ́ jókòó ìrìn olówó ẹ̀jọ́. ọmọ ọkọ àìsí jókòó ṣe ọkọ jókòó ó ṣe ẹ ṣe gan. mi ò lè jẹun kò ní lọ twelve thousand per plate mi ò máa ń jẹ ìjà mo yà dọ́gbọ́n sọ fún yẹ ẹ̀ gẹ̀tẹ̀. ọlọ́wọ́ ẹ̀ lè ṣe mí léṣe. dókítà ọ̀sán fún mi. Okay, okay, okay, okay, okay. Mo rántí. Mo rántí mo sọ fún mi ní mọ́tò bẹ́ẹ̀ bọ̀ ẹ̀ pé kò jẹ́ oúnjẹ yìí kì fọ ẹ lówó ẹ. ti já sí i. Ẹ jẹ́ jẹ́ twelve thousand naira pàpà. Bẹ́ẹ̀ ká mọ̀ twelve twelve k twelve b pọ̀. Amount cut to quote according to the size. pé mi ò ṣe ìdálẹ́ máa jẹ God bless you. Amen. Thank you so much. I appreciate that. Ẹ jọra sọ̀kọ́ ká ẹyin ló máa gbé jáde. <laughs> Ẹyin ló máa gbé jáde nínú tí a mú ọ lọ síbẹ̀. Hello Juliet. Kí ni gbogbo òṣì tó ń bá kiri iná? Juliet farabalẹ̀ náà. Ah, ọmọ ọ̀gá mi ni mo lọ gbé ní airport. Eh? Ọmọ ọ̀gá ẹ̀. Bó ti wọ́n ló sọ fún mi pé kí n dúró gẹ́wà fowó ránṣẹ́ sí mi. máa wá owó yẹn fún ẹjọ́ torí ọlọ́run farabalẹ̀ fún mi farabalẹ̀ fún mi. òbí ọmọ ẹlẹ́ran tèmi ò lè máa wá jẹ gungun o ó ti gbọ́ kó o bọ́ síta kó lọ mọ nǹkan tí àwọn ẹgbẹ́ ẹ̀ tó ń ṣe fúnyàwó wọn ó ti yí ẹ. kíní kan tí mo mọ̀ tí mo fẹ́ sọ fún ẹ ṣó o rí owó yẹn tí o bá ti pọ̀ mí lára in the next two hours. má wá sílé yìí. kí máa wọlé tó ní. ẹ nà á wá sílé torí pé tó o bá ti lọ sílé ilé yìí ó máa gbóná mọ́ ẹ èmi ni mo sọ bẹ́ẹ̀ fẹ́. mo ti gbọ́ ẹ̀kọ́ sí wàhálà mo ti gbọ́. Bàbá kan lẹ̀ wọ́n bí ó bá. ẹ gbà mí kẹ́ ṣáré sọ wípé uber wà ń ta nà àbí rádaràda ẹ báyìí nísìn mo ṣàdé ìgò ó wà so so annoying ṣàdé ṣàdé ṣàdé ó ṣọ uber tẹ̀lé wà ń ta nísìn dà. ó ti mẹ́sẹ̀jì ibò ti gbóúnjẹ tó wà náà. ó wà ó dà mí ò rí uber kan dà. ó lóun ti dé ta ní ìsinsìnyí. mi ò láìkì nǹkan tó máa ń ṣe. àti pé bàbá kan máa kọ́ amóyàn ni. Ah, àbá mi ti ní kọ́ra mo jẹ́ bá lè ní sùúrù náà. mo ní kó sojẹ sílẹ̀ onífẹ́mi ní kọ́ra nísìn uber dà uber dà everywhere mo wà yìí náà. ó ti spẹ́sẹ̀ ní kó ti dé oh my god mo bọ̀ tẹ́kì uber ìgbọ̀jígbò ò ní láàpẹ̀ lórí kìíní ọ̀kan ìdá ìlànà mo ní látàárọ̀ nísìn mo rí ní owó tó ń jẹ sílẹ̀ ah, mi ò láàbì máa ṣe kí ló ṣẹlẹ̀ oúnjẹ wrong address wrong address can you imagine. má bínú mọ́ pé. change lọ́sọ address wo ló fi change jàre ibi fún àyàn jàre. Ah, ìyá ọlọ́mọ ẹ̀kọ́ ti gba oúnjẹ ẹ̀jẹ̀ lé ní ibi tó gbóúnjẹ lọ. olùsí gan. <laughs> ó kọ̀ bẹ̀rẹ̀ oṣù ọláìkọ̀ oṣù látọ̀ tẹ̀yàn sí jáde. àbí inú nà án ṣe báwo náà ni mo ti sọ̀rọ̀ mi change ìjàlè bí n pa. ẹló bọ́lá ẹló ah. bọ́lá ẹló bọ́lá ṣé mo fẹ́ ṣé mo fẹ́ mi láti gbogbo nǹkan tó ń dánwò sà mi láti gbogbo nǹkan tó ń dánwò. kí ló ṣẹlẹ̀. ṣáde ṣo lè imagine ṣo lè mọ̀ pé tí bá wá síbí báyìí wá ṣe bí pé ò rí wa rárá ò rí wa ó dẹ̀ mọ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ now sọ fún mi sìn sọ fún mi sìn mo ti gbọ́ pé ṣáde um, kí lórúkọ ẹ̀ um, Démiládé ó ti wà lẹ́kọ̀ọ́ farabalẹ̀ sọ̀rọ̀ kí ni problem gbogbo. ok o kí n farabalẹ̀ sọ̀rọ̀ o eh, kí n farabalẹ̀ sọ̀rọ̀ eh, mo ti gbọ́ ọ máa farabalẹ̀ sọ̀rọ̀ ṣó ti yẹ bọ̀ gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí mo ó dà pé plan ni fún mi lójú mi o plan ló ń jọ lójú mi. sọ̀rọ̀ ah, sọ̀rọ̀ àwọn nǹkan mi ní pa mí jàre kó sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. kí n sọ̀rọ̀ eh, kí n sọ̀rọ̀ tí bá fẹ́ lọ gbé yín lọ pé à ń lọ sí tree ó nǹkan mi lójú o ó ti di pé kí n sọ̀rọ̀ kí n sọ̀rọ̀ sí. ẹ̀mi ọ̀kan tó ṣẹlẹ̀ kí ló ń pariwo fún àdúgbò la náà. àdúgbò la máa pariwo because important sọ̀rọ̀ yìí ó wà very important sí life mi gan now now sọ fún mi kí nìkan tó ń ṣẹlẹ̀ Demilade mo ti gbọ́ pé ó ti dé kò sí ipe bọ̀bọ̀ tó sọ fún mi pé òun fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn bọ̀bọ̀ yẹn ló padà lọ́ba kí ló kí ló ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo bí mo ṣe advice ẹ̀tọ́ tí mo ṣe sọ fún pé kó má wọ́rì gbogbo nǹkan ni màá fi tẹ lọ́rùn àbí kí ló dé sára tèmi ṣé ti gòun ṣọkùnrin nítorí ọlọ́run adúrú kí ni gbogbo eléyìí náà torí ọlọ́run. ní sùúrù Demilade ò ló lọ sí kò tó sọ òní mi nǹkan tó sọ ó kàn fèsì tí ó kàn mí àbí ṣé wọ́n mọ̀ nǹkan Demilade tó lọ yẹn ìwọ ìwé gan ìwọ ìṣòro ìjàpọ̀ sí lọ́tì èwo ni Demilade oh. wo ni sọ pé òun ah wo rèmi ẹ̀kan sọ fún ẹ ní wípé èmi mọ̀ pé dèmi jẹ́ kí n yọ ara mi kó mẹ́ dèmíládé lè kó kò lè kó ìmọ̀ kankan. sori ṣé kí ló lè fi búra sí wípé o mọ bí dèmíládé. ọ̀gbẹ́ni bẹ́ẹ̀ ti sílẹ̀ ni o lè fi búra sí fún ẹ. owó ń gbìyànjú kí ló ṣe ní ìbára. wọ́n ṣọ́mọ̀ pé ẹ̀kọ́ tó dùn mí ní ìwọ̀fin rẹ̀ torí ọlọ́mi ìdásọ̀rọ̀ yìí o. o ìdásọ̀rọ̀ wa. jọ o jọ o fi ìwà tẹ́gbẹ́jọ́ gbé ayé lọ jẹun. ṣé mo ti lọ lọ sọmọ pé sọmọ pé tí bá wá sínú bíbá ìwọ ló máa sílẹ̀kùn fún mi. tí bá ti bá sílẹ̀kùn fún ẹ kọ́ sí mo tẹ̀lé ìlọ jẹun ọmọ jọ o tẹ̀lé wa lọ jẹun o tẹ̀lé wa lẹ́lẹ́kọ̀ọ́ ń gbà ta lọ sí KFC kí ló sọ. kfc ti gba ó oh, oh, tẹ̀lé wa. jẹ́jẹ́ mi mo dúró wọn lọ bẹ̀ mí pé kí n tẹ̀lé yín lọ jẹ́ jẹ́ kọ́kọ́ lọ ni. ẹ pè é báwo báwo mo ṣe máa dé. oúnjẹ oúnjẹ tó. ok ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ó ò oh, dẹ̀jọ́ tí ó lọ. sórí nǹkan tí mo wá sí ibà ìfún ni pé ọbẹ̀ ti gọ́mọ lọ́wọ́ ọmọ ti sọ̀bẹ́ lẹ̀ báyìí sí ọbẹ̀ ti ṣe nǹkan tó máa ṣe. mo kàn wá báyìí fún favour ló ò tí ó lọ́run bọ́lá pamí sílé má pamí síta mi ì lè calm down wípé òun parọ́ pé mọ̀ọ́ká ọdẹ́gbẹ́dẹ́ yẹn jẹ́ ní tìsílẹ̀ ìgbàlódé fún ìmọ̀ọ́ká ọdẹ́gbẹ́dẹ́ ó jẹ ṣúọ. mi ò mọ pa ọdún rí ìmọ̀ ẹgbẹ́ lálẹ́ ṣùgbọ́n náà tó wá rò pé ìṣubú sí ṣòro ẹ wà gẹ́gẹ́ ni wípé o fẹ́ kí n bẹ́ẹ̀ pé kí n mọ ìkọ̀kọ̀ ló tẹ̀lé máa bẹ́ẹ̀ pé wàá farabalẹ̀ sọ̀rọ̀ ní jẹ́ kó máa ké pariwo àdúgbò la wà yìí lóyìnbó ní kìkì ìgbà la wà. má bínú bó ṣe ká mi lára tó ni mo ṣe ń pariwo. aṣọ kókó yìí ṣòro tó bá ní ní kó sọ̀rọ̀ àwọn kí lè lọ. ok ó mọ nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi. kí ló fẹ́ kí n ṣe. jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ kó bá mi pe dé mi ládé padà kó máa bọ̀ padà ní UK ní ilé sun ní ilé sun mo rò kó tiẹ̀ jáde tẹ́lẹ̀ ní àfi bí mo dẹ̀ ṣe ń gbọ́ kó ti dé kò ẹ o fẹ́ kọ́ta yọ̀ mí nítorí ọlọ́run jọ mo fi ọlọ́run ọba bẹ̀ jọ mi bá sọ̀rọ̀ jọ torí ọlọ́run. mo jọ torí ọlọ́run fọlọ́ yìí má dà sí kúrò dá sí má dà sí má wọrí màá bẹ́ ẹ gbà sọ̀rọ̀ ọjọ́ dẹ̀ tẹ̀lé dé bàtí ẹ̀. to promise me. wọ́n farabalẹ̀ má ní àìbọ̀ ọ̀jọ̀ gbogbo obìnrin tó bá kú lé ní ẹgbẹ̀gbẹ̀gbẹ̀ obìnrin àgbo bí mo ṣe nífẹ̀ẹ́ dé mi sórí má délé mi má àtọ́jú ẹ̀ gbọ̀ngbọ̀n má wọrí ìfẹ́ ẹ̀kọ́ máa lọ́lé. má tọ́jú ẹ̀. wọ́n ní kí n fọkàn balẹ̀ àná kò sí problem bó bá ṣe máa jẹ́ òkòlù ewu bá àpò òun ló ti. màá tún padà rí ẹ létà ṣá tó ti di ẹ bọ́lá ó ṣe gbọmọ gbọmọ. ẹ̀yin ló kọ́ sí ọkàn ẹ̀kọ́ láàyè yọ̀ ìwà ní káàkiri ṣe ọ́ ká má bọ́ ọmọlúwàbí wa jẹ́ ẹ ò bàbá kan lẹ́kùn bí ó bá tètè ṣe ọ́ sùúrù. tí mo sọ ni pé tíyàwó ẹ̀ wáyé o lè wá kí wá mi. ọlọ́run fi ṣe é tíyàwó ìwọ náà lè ti rọ́pò ẹ̀ báyìí. Last. ṣiṣẹ́ ṣàlọ́. Um, hope you are still going back home. Yes, yes. Báwo ni sọ fún dáàbò? Okay. Ìgbókùn wa gbàgbọ́ ọ̀rọ̀ àgbẹ̀sọ̀. Àwọn ọmọ ìgbà tó tún. Àti honourable fair host, honourable yes. Àbúrò ẹ̀kọ́ ti sọ fún ẹgbẹ́ ọdún. Ẹgbẹ́ ẹ̀rọ. Àwọn ọmọ ìgbà ẹ̀ṣẹ̀ wà sá. Kíkẹ́ sá. Sọ́hun ta lè fẹ́ sóhun ta lè fi ìfẹ́ gidi wẹ̀ láyé yìí o sóhun tá lè fi ìfẹ́ òótọ́ wẹ̀. mo pẹ́ títí mo pẹ́ títí o mo pẹ́ títí o ìfẹ́ àfòmọ́ irọ́ ni o ṣé kò tó sọ fún mi sì ni pé tí ọkọ rẹ ò bá ṣẹ̀ṣẹ̀ dé kó o gbàṣẹ lọ́wọ́ ẹ̀ kó fún ẹ lówó o ò ní jáde ọ̀gbẹ́ni jáde ní jàre tó bá délé tí ò bá bẹ́ẹ̀ ṣé kó o fẹ́ pa ẹ̀ nìyí ókè ókè ókè má wọrí ó ti yé mi ó ti yé mi ó ti yé mi gbàgbé ẹ̀ wà láì ọmọ ọlọ́ṣẹ́ ni bébì yìí o ó ṣì èrè ni inú bí mi inú ẹ̀ bí mi. kí ló ló ṣe òun ṣó lóun ò wá mọ́ ni o. ó ní ọkọ òun sọ pé òun ò ní owó tóun fẹ́ fóun lọ fún sinimá èmi dẹ̀ ní kó máa bọ̀. ó ní yẹn kí n ká ṣàmà lọ ká máa lo àwọn fa kankan lọ́wọ́ ká máa lọ. náà kúrò ló fà. torí èmi ò mọ rísì tó fi sọ pé kó tẹ̀lé wa. ìwọ ló gbé ọ̀rọ̀ Juliet lórí tí mi ṣe lè tọ̀rẹ́ mi lè ó slow láti kékeré gbogbo ìta àsọdá tẹpa kan sọ dànù ni kò ní kó tẹ̀lé wa. wọ́n sọ bẹ́ẹ̀ jẹ́ ká build the career wíyá yẹ́ àbí changes. wọ́n tó bá fẹ́ build the career rẹ̀ kọ́. òun ló lẹ́wọ̀n. wo jáde jáde ẹ̀wọ̀n òwe pé kọ́. <laughs> Ah, mo ọ try o ó try pé o lè o lè build the níbi tó. ọ̀npọ̀ àfọ̀ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ọjọ́ kan máa pẹ̀lú. ẹni kẹ yọjú sí mi lé. àbí àgbọ̀dọ̀ máa yọjú sí ìyàwó alẹ́. Eh, ìyàwó máa bínú eh, ọ̀pọ̀ èrò orí mi ó wá ṣàlàyé àwọn nǹkan kan fún mi nígbà tó wá ń sọ ọkùnrin ọ̀wọ̀ ìgbé ó ọkùnrin ó má rojọ́ fún mi torí nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní rojọ́ sí ó máa roko sí sáì rojọ́ tí ẹ ní kò ní sọ àwọn nǹkan tó yẹ kó sọ kúlẹ̀kúlẹ̀ máa ìwọ má wọrí ṣé o ti sọ tẹ́tọ́ kò ti sọ lọ mo ní wọ́n fi mí lẹ̀ ebi mi àti ìyàwó ẹ̀ kó tó di pé ẹ fẹ́ra yín gan sílé ọlọ́rọ̀ lèmi àti pẹ̀lú mo mọ bí ṣe máa rí nǹkan mi tí mi máa bá sọ̀rọ̀ sọ nínú gbogbo ẹjọ́ tó rò nǹkan tẹ́mi kọ́ dì mú pàtó náà ni pé ẹ ó ṣe pé o fẹ́ lọ sinimá house o lọ sinimá ó jẹ́ àsọ gbogbo ẹ̀ mo ní wo jáfe mílẹ̀ ni mo fi ní kí wọ́n á yọjú sí i. Arédélékè tẹ̀yìn mi kò ní tìjú rárá ni o kò ní tìjú rárá bó ti wù kó mọ̀ ṣé bí mo sọ fún Délékè ni mo ní mo fẹ́ lọ sí sinimá house kí Délékè support mi pẹ̀lú fifteen thousand naira péré ẹbí ní pé kò rí fún mi Délékè ò rí fún mi náà èmi ò wá mọ̀ bóyá ọkọ ni mo níyàn àbí màálù kò yé mi ọ̀rọ̀ ẹ̀ ò yé mi rárá rárá torí pé mi ò lọ́kọ̀ọ́. bábìlú àbí kò ń ṣèwọ rẹ mọ. mi ti dá o. kò ṣe wọ́n ló ń bá ọkọ ẹ̀ nítorí pé kò rí fifteen thousand naira kó fún ẹ láti lọ sí sinimá jọba bínú ṣé òun lọ tẹ́lẹ̀ ni. ó ti lè ẹ jọ ìgbà tí mi kì í lọ tẹ́lẹ̀ ni mi ò gbọ́dọ̀ lọ àbí ẹ torí Ọlọ́run mo fẹ́ bi í níbèrè o colleagues hmm, ní tòótọ́ àwọn èèyàn gidi ló máa ń lọ síbẹ̀ àbí. ó ti yé mi ọ̀rọ̀ yín ti yé mi nítorí páwọ̀ ń ṣèyàn gidi àbí àlówó ah, lọ́wọ́. ìyẹn kò ní mo sọ ìlọ eh. ooru báwo ni mo ṣe máa búyàwó mi ìyẹn kò mo sọ. ìyẹn kọ́ lẹ́yìn sọ hmm. kò burú ẹ jẹ́ kí n wo àwọn fóònù tó kú dání rẹ̀ ó ti yé mi ó yẹ kẹ́ ẹ lè mẹ́jọ tẹ̀mọ́ wá dáńbí ẹ ẹ jọ dàbí kí lẹ máa jẹ oúnjẹ ni. ó dá kẹ̀dà máa ronú ó dá kẹ̀dà máa ronú ó dá káròdú ilẹ̀ ó dá kẹ̀dà sẹ́wọ̀n. mo rí ẹgbẹ́ mi mo rí ẹgbẹ́ mi but mo rí any information lórí system so mo wá ní kí n béèrè bóyá mọ́nìkà ẹ̀ẹ́dẹ̀ bóyá ìṣe mọ́nìkà. ó di tó ìwé nǹkan máa ń ṣẹlẹ̀ lọ́wọ́sì ẹ̀ẹ́dẹ̀ pè ní ẹ̀ sọ fún mi. mo fẹ́ pè yín náà pé àwọn mọ́nìkà wá sí iṣẹ́ bọ̀ kó má dàbí pé bóyá mo ń gọ́sìpì mọ́nìkà fún for the second time like the way it happened before. That was why I didn't come, sir. I'm sorry, sir. Onye everybody. báyìí. Onye mi. Ó ti tó ọ̀sẹ̀ kan tí mánéjà ti What they know Wọ́n dẹ̀ lóòdù ọjà jáde nínú kọ́mpìnì. Kò dẹ̀ ṣóò lórí à ń gbé aago ẹ̀ fóònù ẹ̀ ring kò pick up. ọ̀rọ̀ ẹ̀ o mi. ṣọ́tọ̀ òpùrọ̀ gbéra oníwàyò onígbègbàlò sínú oko alábòsí ẹ rò pé mo kú lórí ṣé tí n bá kú lórí màá dá gbogbo ilé iṣẹ́ tó tó báyìí bá dálẹ̀ around mo fẹ́ kí mánéjà kó yọjú sí mi kẹ́kọ̀ọ́ lé gbọ́kọ̀ sọ́kọ̀tọ̀ ó láti yọjú sí mi between now and the next forty eight hours tí mi ò bá rí mánéjà láàrin èmi síjọ́ méjì mo repeat tí mi ò bá rí mánéjà gbogbo yín pátá lè fi ṣe é ṣeré ah, gbogbo yín mi ò lọ ẹnìkan sílẹ̀ gbogbo yín pátá. Oh, tètè provide manager jáde ṣùgbọ́n ọ̀tọ̀ gà sọ èmi ò fi ṣe tèmi ṣeré o ìwọ àti manager ṣùgbọ́n méjì ni kò rí kóòsù lẹ́jọ́ wọlé lẹ́jọ́ ń jáde lẹ́jọ́ ń jẹ lẹ́jọ́ ń mu ẹni thank God is Friday tó bá wà jáde problem wà o. ṣé kò sí mọ́ ẹ máa tọ́jú ara tí o ikú ṣe yìí gbó ẹ̀yin méjì ni kẹ́ máa ràn ẹ̀yin fi ṣẹ́yìn ṣeré ṣèbí alábòsí iléeṣẹ́ náà ń pè mí ẹ̀ òkúta ẹ̀sìn ẹ̀sẹ̀ tó lọ síta wọn lè lè ẹ̀yìn lọ́ọ́ máa lè dànù. mo ṣọ́ ọ̀gá ọ̀gá mọ̀lẹ́ ìwọ̀n lè ṣe. tiẹ̀ jẹ́ pé èmi ti kẹ́kọ̀ọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ mo ti kẹ́kọ̀ọ́ mẹ́ o èyí máa wò ó ṣe ṣùgbọ́n wípé ohun ẹlẹgẹ́ ló yẹ kí ọkọ àtìyàwó jẹ́ nínú marriage bọ́ọ̀dé mi mo máa ń ra ìdíyàwó mi gan ni o kò sí nǹkan tí mi rí ṣe fún tó bá bá mi sọ̀rọ̀ ẹni ìmọ̀ àti gbégbá tì fún bóyá nítorí pé kò tí ì bímọ ni àbí kò tí ì yé mi mú nǹkan tó burú jù kí ìyàwó lé lòun lọ sí sinimá ó gbọ́dọ̀ mọ kọ́ndíṣọ̀n tó kó ẹ wá wà mọ̀ pé kí o ọkọ mi ò lówó lọ́wọ́ àbí lówó lọ́wọ́ kí ẹ máa lọ kọ́kọ́ yọ sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ. àní tí mo sọ wọn wọn nìyẹn Juliet hey, Juliet dẹ́gbẹ́ bó ṣe wà Jesus conductor ni ẹ̀yin tó ń bọ̀ lọ́wọ́ tó jẹ́ pé pressure ni ẹjọ́ ẹ̀ sọ fún mi ìgbà sọ̀rọ̀ o èmi lè máa kọ̀tínú pẹ̀lú gbogbo eléyìí. ọ̀rọ̀ ó yàtọ̀. ọ̀nà la rí ojú tó ń pọ́n sí ọ àpọ́n púpọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ la ọ̀tọ̀ọ̀tọ̀ la o ọ̀tọ̀ọ̀tọ̀ la ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé kádàrá ò jọra wọn ní wàhálà wàhálà kìí kíjọ́ rẹ ti yọ kó kọyà ọ̀yà ẹ̀sìn ti pẹ́ orí ní square lórí fòmù ní ìjẹta kí ló ṣẹlẹ̀. ọ̀yọ̀kùnrin àti dáràn wọ́n ti kówó bí ṣe lọ. báwo ló ti kówó lọ jẹ́pẹ́ yìí. ìdá ọ̀pọ̀ àwọn ni manager àtọ́jú ti ṣe gbogbo tó yẹ tó wá remit tó yẹ kó máa rẹ́kọ̀dì lẹ̀ kó kó yẹ máa kó lẹ̀ wọ remit wọ wọ́n ti ìyá sáfẹ́ kí o fẹ́ ibi ìwà ìjẹ́ ṣá. bá ẹ kó ẹbí jẹ́ ọ ti bá ẹbí jẹ́ ṣẹ́kútà fagbọ̀n bùrọ̀ fagbọ̀ ẹ̀yin tẹ wáyé báyìí bọ̀ ẹ̀ sèé. ẹ̀ sèé bàbá. ẹ pè wọ́n o ẹ pè wọ́n o. èmi kò tí mo bá ẹ pè wọ́n o. Hello. Hello. Hello ìwọ ọkọ pàápàá. ẹ nà ń ṣe bí mo ti ní kó máa pọ̀ lórí mi. Ah, àwọn nǹkan báyìí náà máa take time. <laughs> èmi náà stop báwo rẹ. òkè mo ti I'll try hard. Gbọ́dọ̀. Oh, okay láti ṣe fún màmá mi. mo ti gbọ́ àbálẹ̀ pọ̀. kí ló ṣẹlẹ̀ lọ́wọ́ ká gbọ́ nínú ayé ìkọ́ta àníyàn ọmọ tí ò tó mi kó máa bọ́ aṣọ sílẹ̀ kó máa lérí mọ́ mi kó máa bọ́ bàtà fara kí kó máa sọ pé òun fẹ́ fi ayé wọn èmi. Ah, nínú ayé yìí wá wa ọmọ aláàánú wa tó ń ṣe nọ́mà pa tálẹ́ mi náà já wa sí jẹ́ mọ̀. mo ti wá wo gbogbo ẹ̀ mo rí pé kò síbi tí mo máa lọ ju ẹ̀yin náà because mo bìí pé ẹ̀yin lẹ́lẹ̀ calm me down tẹ máa jẹ́ kí n mọ ohun tí mi ò mọ ìdí tí mo fi wà bí èyí tí ẹ rí mi ṣé mo jọ ṣé mo jọ bank manager bank manager báwo ló ṣiṣẹ́ bank as in ṣé mo jọyàn tó ń ṣiṣẹ́ ní ọ́fíìsì. láìláì ṣùgbọ́n tó kàwé ló ń ṣiṣẹ́ lọ́fíìsì. imagine imagine imagine imagine for how long kí wá wà ní nàìjà kọ́mọ kan wà ní ìlú òyìnbó ń bẹ̀ kó máa gbádùn láìfẹ́ ọmọ tó yẹ pé ní gbogbo yẹn kí wọ́n náà máa ń lá wọn ni pẹ̀lú èmi tí mi ò lè lá anything kò wá bìlì kò fẹ́ fọ́ọ̀lì lọ pẹ̀lú mi nàìjà. kí lọmọ yẹn ṣe. ó ṣe pàbàǹbà rẹ̀ gbogbo owó tó send sí nàìjà tí mi fi ń ṣe pípọ̀ tí mò ń lọ sórí àwọn gold silver pẹ̀lú diamond tí mò ń fẹ́ yìí náà tẹ́ ẹ̀ ń jẹ kí ọmọ ẹ̀ wá máa sọ fún mi pé gbogbo nǹkan tí mo ti jẹ kí mi wá pọ̀ pẹ̀lú àdúrà tá à ń gbà pé ká ló má jẹ́ ká jẹ àjẹpọ̀. àwọn ìyá wèrè ni sọfẹ́ tó ayú gẹ̀tì mi. sọfẹ́ tó dìbò tó wọn. ọmọ tá à sọ etí dé àníwájú mi ló ti ń sọ òkè dilẹ̀ ọlọ́run ó wá fún mi ní déètì sí ìdí tí fi wá nìyẹn date láti wá fún ẹ lówó sí àbí kò máa ń ṣe láti wá fún mi lówó date láti return lówó pé kí wọ́n dówó padà fún ìbàjẹ́ epo ló máa ta àmì ó wá sọ fún mi pé òfin mi ní forty eight hours kò wá sí nǹkan méjì tó mo fẹ́ sí ni pé wọ́n níbi tó bá kọjú sẹ́yìn ẹ̀yìn ló máa ń kọ sẹ́yìn ẹ̀ẹ́dẹ̀yìndì má sọ̀rọ̀ jù ọmọ ẹ̀yẹ ọmọ tó ń sọ yìí hmm. kí ló ń fẹ́ ká ṣe gbọ́ngàn fún un. ó tó di wípé òun máa gbé ìgbésẹ̀ tí ẹ̀yin tẹ wà lórí ìjókòó yìí àtàwọn olólùfẹ́ mi kọ̀ọ̀kan tó wà ń ta kán tó kọrin pé a ti gbé bàbá rẹ̀ lé mo fẹ́ jẹ́ kí òun gan fún ẹ kó dẹni àgbègbè. níbẹ̀ bí ọmọ ikú ni mí nìyẹn kan pé how many hours ló ní gẹ̀rẹ́. forty eight hours. o ṣe ọ̀rẹ́ mi fún mi ní six hours fún mi ní details ọ̀mọ́ èyí tó bá wà náà wà káwọn òbí ẹ̀ lọ́ra kó sí sí ìwé. wọ́n mọ̀ ṣẹlẹ̀ lọ pé Pasuma tọkọ ilẹ̀ fún lórí o. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí ni mo ṣe fún yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí ni mo ṣe ṣàánú mi ẹ jọ̀ọ́. gbé gbogbo ẹnu ẹ̀ dákẹ́ kí ló ṣorí ẹ̀ náà ojú mi ó ti tẹ ọká nírú mọ́lẹ̀ ó dẹ̀ máa rí ìjà ọká. ìjọ tí wọn bẹ máa ń pa mí tó bá jẹ́ pé owó rẹ̀ fẹ́ mo ṣe fún láti fún yín lọ́wọ́. bá sọ book you with your money wọn ló fẹ́ fà á lówó nítorí ìwà ìwò kékeré wa náà ṣáájú olóhùn lójú ẹ̀ lọ èmi bá sọ̀rọ̀ ọ̀nà bugatti wọn ló fẹ́ fún wa lówó ṣọmọ tó pè dé ìdè. bófèrè kọ́ o ọ̀tẹ́ ẹni o òun ló rán àwa àwa di tiẹ̀ dànù. mo ti sọwọ́ ẹ̀mí ẹ̀ ó ní ká dìlì tiẹ̀ dànù. kí ni mo ṣe mo ṣe fún dẹ́ẹ̀dẹ́. ìwọ fún dẹ́ẹ̀dẹ́ lówó. Then dẹ̀ǹdé lo owó ẹ̀ ó wá ní dandan máa dówó yẹn padà fún ẹ ṣé ẹni tí mọ́tò bá pa ló máa ń dúró mú plate number. wá ọmọọba má sọ̀rọ̀ jù ó yá dílé tiẹ̀ dànù. fẹsẹ̀. aláwọ̀ kan ah, aláwọ̀. pọ̀jù sèèyàn kan èyí ló pọ̀ sèèyàn kan ohun tí wọ́n ní tí ò mọ̀ ó lò. ayé mi ló ti ní gbogbo ẹrù yìí. aláàánú tọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ ní fún wa òun ló gbé gbogbo ẹrù yìí wá. ẹni kò rú láìkí ẹ torí ẹ ló ṣe gbé gift yìí wá láti fi fẹ̀mí ìmọ̀ mi fẹ́ bí wa ọkùnrin àbúbìnrin obìnrin sọ fún un láìpẹ́ ó dẹ̀ kó gbogbo ẹrù mi wá júlẹ̀ tó dẹ̀ gbà láìsèpò pè mí àbò bí mi bóyá kó bí mi bóyá mo expected kọ̀ọ̀kan náà. èmi gbà ó torí mo mọ̀ kó wúlò fún ọ kó o ní indomie wà mẹ́ òróró wà mẹ́. kí ni mọ́tìfù obìnrin tó gbé ẹrù àfúnmi tó lóun láìpẹ́ mi ṣó mọ́. èmi ò mọ̀ mi ì dẹ̀ fẹ́ mọ̀ torí pé ó ti ṣe wá lóore ọlọ́run yàn fún wa gẹ́gẹ́ bí aláàánú. wàá jẹ́ kí mi sọ fún ẹ mi ò ní interest mi ò support kó gba ẹrù kọ̀ọ̀kan tó bá possible da ẹrù ẹlẹ́rù padà nǹkan tá a ní àmà manage Juliet kí ló ń ṣe náà kí ló ń tún ìfẹ́ ìfẹ́ nǹkan báyìí àti owó gbogbo ẹ̀ ṣe wá gba ọkùnrin báyìí you don't even know her you don't know her you don't know her motive you don't even know anything tó bá yẹ kó ti plant poison sínú eléyìí àbí bóyá bọ́ǹbù wà bẹ́ẹ̀ kọ́ kò lè sí bọ́ọ̀mù kankan bẹ̀ kò dẹ̀ fi poison kankan sí ó fi ṣàánú wa ni nítorí pé ó láìkí ẹni ṣé èèwọ̀ wà nù kéèyàn láìkí èèyàn ni èmi ti gba ilé mo ti gbà mi lè dẹ́rù kankan padà ẹni tó lè ṣerú nǹkan yìí fún mi tó wò mí ṣùṣù tó ṣe mí ládùúgbò rè gbogbo nǹkan tó bá ti fẹ́ níkàáwọ́ mi máa yọ̀ǹda ẹ̀ fún mi. máa yọ̀ǹda ẹ̀ fún mi. ju ijó wa nìyí irú ìwà kàlàkàlà wo ni pẹ̀lú bí mo ṣe bá sọ̀rọ̀ tó. ẹni ọtí tẹ̀lé nígbà àkọ́kọ́ yìí ti wá wá ti wá pọ̀ sí ti dé máa wọlé lóru kò sí nǹkan tí o lè ṣe. ṣeré ìyàlẹ́nu lọ̀rọ̀ yìí ṣe ń jẹ́ fún mi Juliet kan náà um, ṣeré èmi fi pé ó lè jẹ́ pé àwọn ọ̀rẹ́ ló kọ́ kí ọ̀rẹ́ wa kó lé gbogbo àwọn ọ̀rẹ́ pátákó sàkání ẹ̀ bí ó máa change jọ̀wọ́ ìgbójújà ni ẹ̀ ń tọ́ kọ́níkà tó ṣe ìka wà nù ẹ̀ ṣé bẹ́ẹ̀ yan ọ̀rẹ́ tèmi rèé ṣé gbogbo nǹkan tẹ̀yìn ṣe lèyìn ṣe gbogbo ẹ̀kọ́ náà á dẹ̀ ṣe jọ́rẹ̀ so what are we talking about juliet kọ́ ọmọ ọmọ fẹ́ ya tiẹ̀ ni ètò awọ́ sì ń sìn pé kò tó wà security conscious èèyàn kan wá mi wá lóhùn pé gift wà fún mi ó dẹ̀ gbà òun orú gift tó jẹ́ mo ní ìtumọ̀ yẹn pé wọ́n fẹ́ fi sẹ́ẹ̀tì ní ọ̀pọ̀ mi ò sọ fún ẹ pé nǹkan ń gbé nǹkan bọ̀ pé kò gbà ó dẹ̀ gbà àwọn ọmọ ìyá. ọ̀rẹ́ èmi máa advice pé kò pe àwọn family ìyàwó ẹ̀ bí a tó bá sọ fún wọn tó máa bá a sọ̀rọ̀ bí ọlọ́run á jẹ́ kó gbọ́. àwọn obìnrin mo sọ fún ọ mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ tó bá ti sọ́wọ́ kò sífẹ̀ẹ́ tó bá sọ pé mo nífẹ̀ẹ́ owó ló ń jẹ bẹ́ẹ̀ owó máa wà lẹ́gbẹ̀ẹ́ kan ìfẹ́ máa wà ní tówó bá ti wà kán kó wọn máa nífẹ̀ẹ́ lọ wọn tówó yẹn bá ti tán wọn sá ẹbú rẹ ló ń sọ̀rọ̀ tó ti yín báyìí jọ wà papọ̀ yín yẹ kí wọn mọ ọmọ yìí táwa ń ṣe jẹ́ kájọ máa ṣe táwájọ ń ṣe ibú wa òun làwa ń ṣe láti ọjọ́ tó rẹ̀ ṣe pé bóyá àkọ́kọ́ ṣe tí wọn bá ń ṣe owó náà lè máa tó bá ti ní ìtura tó bá fún wa èyí pé ìwà tẹ ló wúyọ máa change mo mọ tí mò ń sọ náà. má lọ síbẹ̀ àtijọ́ òun àtijọ́ rìn mo ti sọ fún yín iṣẹ́ tó bá wù kémi máa ṣe kò bá jẹ̀ṣẹ́ tó ń mówó kékeré wa kọ́lọ̀ ń fa àlùbáríkà sówó tí mo bá iṣẹ́ yìí tẹ̀ ń ṣe yìí èmi lè bá yín ṣe. ó bá bá ajá mi hàn bàjẹ́ pẹ́ ọ́ àgùntàn tó bá bá ajá yó. àrékọjá ti bá ìlú tuntun ṣe èmi àti dẹ̀dẹ̀ àlè mọ́ láyéláyé èèyàn burúkú ni mi ò lè fẹ́ dẹ́ ìlú mọ́. Démiládé you have to take things easy ẹni tó lórúkọ ní dájẹ́ láwùjọ politician ńlá ni wọ́n so wá ṣe sùúrù gan ni and nǹkan tó bá wà bẹ́ẹ̀ gan ni kò sọ fún mi. èèyàn burúkú ni dẹ̀dẹ̀ o ah, ó ti wíkẹ̀d jù. dáìdẹ́ dáìdẹ́ jọ kí ni gbogbo trash tó máa sọ lórí fóònù yẹn. trash. yeah azìnrìn èwo nù ẹ̀ nǹkan tá a sọ pọ̀ náà. Ah, kí ló mìíràn pé nǹkan tá a sọ pọ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ àtẹ́jọ́ ń fà owó mi tí mò ń sẹ́ndì sí ẹ láti jọ ẹ láti UK tí mo sọ pé kó máa bá mi tọ́jú pé tí n bá ti dẹ́ o mo fẹ́ wá lọ fún nǹkan kan bíbá yìí owó mi tá à ń sọ̀rọ̀ pa <laughs> mo believe pé a ti sọ ọ̀rọ̀ times without number mi dẹ̀ ti ṣàlàyé fún ẹ pé mo ti fowó settle bills as in kí ló tún sọ̀rọ̀ ń pa ah, What are you saying for crying out loud? kí ni nǹkan tó ń sọ tí ò dùn lẹ́nu ẹ̀ náà ó fi odidi twenty million naira ó fi settle bills àwọn bills wo ló settle àwọn bills wo ni mo rún ẹ pé kò bá mi settle for crying out loud ṣé bí mo sọ pé kò bá mi tọ́jú owó yìí ni ṣé mo ní kò bá mi settle anything ni. wo bi owó yìí o fẹ́ nà sórí èmi àti ẹni ó ti yẹ ń sìn but bó ṣe ń pariwo èmi ò really take it again okay as in owó environment ibi tí a wà ní orí pé àwọn èèyàn kọjá tó ń wò wá and ọmọ orí èèyàn ti mọ Eh? báwo ló ṣe jẹ́. ọmọ honourable for crying out loud. excuse me please ọmọ honourable ni ẹ o dẹ̀ náwó lọ́wọ́ ó ṣe náwó honourable bàbá ẹ̀ ó ṣe náwó bàbá tiẹ̀ tó fi náwó lọ́wọ́. sisi nǹkan tí o understand ni kò sí nǹkan tí o ṣẹlẹ̀ o ti get and o ti ṣẹlẹ̀ ni o ti ṣẹlẹ̀ o máa gbójú ni now jẹ́ ká ṣe nǹkan mi now. kémi gbójú lọ́ra twenty million naira gbà mí kẹ́ kí n gbójú. calm calm down kí ni kí ni nǹkan tó fẹ́ ṣe. nǹkan tí mo fẹ́ ni pé mo fẹ́ gba owó mi. mo fẹ́ gba owó ẹ. twenty million naira mi mo fẹ́ gbà. Okay, mo mama friend there. What? What? What must you what? As in, I will be paying you little by little. Wá máa fún mi ní twenty million naira díẹ̀ ṣé ṣé díẹ̀ díẹ̀ ni mo fún ẹ ni? Wọ́n ẹ̀ wò wò wò wò wò wò wò wò wò wò wò wò sórí. Èmi ò lè All I know is that I need my money, okay? Mo excuse me please, mo woman mo dẹ̀ fún ẹ ní forty eight hours láti lè fi wá owó yẹn fún mi bí bẹ́ẹ̀ kọ́ nǹkan tó jù ẹ̀ máa rí ara ẹ̀ máa kọ́. ẹ ẹ ẹ ẹ bébì. wọ́n lálù sọ yìí o in fact then kí ló tó wàá sọ fún dádì ò bá ti ṣàlẹ̀ fún ọ lórí ìwọ. mi ò mọ nǹkan tí màá bá pàdé lọ́dọ̀ mi tí màá sọ fún ẹ mọ̀ fáwọn àti dáàdì dèyìndé òun kò sùn àwọn méjì tí wọ́n sọ ohun kan báyẹn fún wọn wọ́n lè má gbà mí gbọ́ àbí kọ́ tiẹ̀ kọ́ ló máa ṣáàyè dèyìndé inú kan báyẹn ó dẹ̀ máa dùn mí gan òun ni mo ṣe decide láti má sọ anything fún un àmọ́ èmi o mo ti pinnu lọ́kàn mi pé mi ò ní bá dèyìndé ní ìkọ̀kọ̀ ṣe pọ̀ mi ò lè bá ọkùnrin báyẹn gbé ọkùnrin tó wà kílẹ̀sì tó tó yẹn kò tiẹ̀ ro ti gbogbo wàhálà mi gbogbo wàhálà tí mò ń ṣe láti yọ ọdún ìwá ó dẹ̀ mú owó yẹn ó dẹ̀ nà nínàkúnà ó nà yamayama tí ó tí tí tí tí ò kú one naira ẹ̀yin òkúrúkú nìyẹn lọ́nú gbogbo nǹkan burúkú tó tún ṣe yẹn lóyà ẹ̀ lè bí ìpè every night tí máa sùn báyìí dèdè ni mo máa rí. òun rí dẹ́yìn lójú oorun tó lójú àlá tó mo máa tẹ́tẹ̀ ọlọ́run mi mi mi tiẹ̀ mi mi mi mi ò lè bá mi ò lè bá rú èèyàn báyẹn tó pọ̀ mi tiẹ̀ lè fẹ́ rú èèyàn báyẹn. wọ ẹ Démiládé take it easy at least as ah, of now just take it easy um, ah, since tí wọ́n ti take decision mi ò do anything wà náà tó yẹ pé a tún lè ṣe but máa mú mo ṣe máa rí honourable Farabi don't worry about that máa máa i'm sorry myself. tó bá jẹ́wọ́ kí ni nǹkan tó bá ṣe sọ fún mi. òun jẹ́ ìsọ̀bí yóò fún ìfẹ́ yàtọ̀ sí ìfẹ́kùfẹ́ o owó lè ra ìfẹ́ ẹ̀tọ́ ṣùgbọ́n kò lè ra ìfẹ́ àtọ̀run wa ṣòro ní tèmi ní tèmi bí mo ṣe wà yìí o èmi ò lè ẹ bá ṣe ṣùgbọ́n ohun ọ̀rẹ́ wa mo lè trust yẹn lóòótọ́ kò kárí kò lówó lọ́wọ́ ṣùgbọ́n mo mọ̀ pé kò lè ṣe ń kọ bẹ́ẹ̀ láéláé a jẹ́ pé nǹkan kan náà jọ wà máa ń dènà àti ẹ̀ nǹkan tẹ́mi fúnra mi sọ fún nìyẹn torí mo mọ orúkọ tó lè ṣe. Ah, ẹ ti ẹ̀ dúró náà báwo ni Adélékè ṣe mọ ọmọbìnrin tá à ń sọ ìyọ̀ gangan náà. Ah, ó ṣe o èmi náà béèrè lọ́wọ́ ẹ̀ o bá sọ fún mi pé òun lọ sí supermarket lọ́jọ́ kan ni òun ṣe ń dráìbì ló ń kọ́ rí pé mọ́tò kan ń tẹ̀ lóhùn ah, wọ́n ò gbé ta ta ló lè máa tẹ̀ lóhùn ó dẹ̀ ṣe débi tó òun lọ òun pààrọ̀ má tó lẹ́yìn pé òun ti ẹ̀rẹ́ tí ẹ̀ kankan òun wọ ibi tó ti bẹ̀rẹ̀ akọlọ òun náà gun nǹkan tó ń fẹ́ rà ǹjẹ́ kóun dẹ̀ sanwó ló bá sọ fún un pé ọmọbìnrin yẹn ti sanwó ah, ó ti sanwó kẹ̀ ah, ó dà ẹ̀ ṣe ǹjẹ́ kí n dẹ̀ súnmọ́ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé sọ fún mi ó ní gbọ́dọ̀ yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tán ní kò tọ́ pé pé bọ̀ ṣé àwọn lè exchange number pé ìgbà number ní láti ìgbà yẹn bá ló dẹ̀ máa ń pè. tó bá nítorí pé ìyàwó tó gbé sílé gan-an ó ti ń ṣe ségesège kò ṣe dáadáa sí mọ́ tó bí wọ́n tó bá ń ṣe lẹ́yìn sìn ó yọ máa jẹ́ kí ìyàwó ilé ẹ̀ gbọ́n àbí kó mọ̀ nǹkan tó ń ṣe. kí ló ń ṣe náà kí ló ń sọ lẹ́nu tí ò dùn rárá yìí ṣé nítorí pé ìyàwó rẹ̀ wá ṣe ìyẹn wá dífá fún pé kọ́ rẹ̀ wá ṣe tàbí and beside ọ̀rẹ́ wa lọ́ọ̀ fámìlì ẹ̀gbọ́n. ọ̀rẹ́ mi ó ń ṣe mí ó ń ṣe mí gan-an lórí ọ̀rọ̀ títí ẹ̀gbọ́n máa làágùn lè yes nígbà tá a fẹ́ máa sọ̀rọ̀ ẹgbẹ́ èèyàn níyàwó ilé tó ń pọ̀ ń sí ṣé o mọ ẹgbẹ́ dàbí ṣe dànù rẹ ni olójú méjì tún olójú kan ṣe ní òkúta ẹ ṣé o mọ ọlọ́rọ̀ ìdá sí ṣé bí àti ẹgbẹ́ ẹ̀ka jọ máa sọ torí nǹkan tó rẹ wá ṣe yẹn ló mọ ọpọlọ dání yes kì í ṣe gbogbo nǹkan láwọn àti torí pé torí owó torí owó ẹ̀mọ́ fẹ́ fẹ́ fẹ́ ní o gbọ́dọ̀ jẹ́ kórìyàn pé ó ti yẹ tọrọ àwọn òye ẹ̀kọ́ lè fi bàtò rírọ ẹ lé. wọ́n ní ẹni ọ̀la wọ́n ní àwa tá a jọ ń gbé àwa ni ọmọ ìyá wa nítorí wípé àwa là ń ríra wa lójoojúmọ́ nǹkan tí mo fẹ́ sọ ni wípé àwọn ọ̀wá tẹ̀ ń wúlẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí kò dáa tí mo dẹ̀ mọ̀ wípé kì í ṣe pé ẹ̀rù wà báyìí tẹ́lẹ̀ àṣàṣẹ̀dọ̀dọ̀ ń gbélé dẹ̀ nìyẹn ẹni tí yàn bá sùn sí òun ló ń jarọ pálù. mọ́mí bòdì ẹ jọ̀wọ́ ṣé ọkọ mi ló pè mí tó wá fẹjọ́ mi sùn mí ni mo àbí kí ló. rárá o rárá o níwájú ọlọ́run àtèèyàn ọkọ yóò pè mí o ṣùgbọ́n kò sí gbogbo ìgbà tí ẹ̀yin àtọkọ yín bá ń jà tí mi ò ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń pẹ́ wọlé tí wọ́n máa bá yín wí tí ẹ̀ fún wọn lóúnjẹ lásìkò tí mo dẹ̀ mọ̀ yìí pé ẹ ń ṣe báyìí tẹ́lẹ̀. mọ́mí good kí ni problem yìí gangan gangan nínú ọ̀rọ̀ tèmi kí ló kàn yín nínú ilé mi ẹ jọ̀wọ́ àwọn fẹ́ bí yín ní question ṣe lè dá mi lóhùn ọkọ yín ọkọ yín ewu ní ìlànà ọmọ bí ní ọyọ èyí fún ayé mọ̀ pé màtọkọ mi àjọ ń gbélé tipẹ́tipẹ́ ooo. <laughs> ẹ̀yin ò lọ́kọ lé ẹ wá fẹ́ àlùfáìsì èmi tí mo lọ́kọ ẹ jọ báwo lo ní yàrá kan tó ṣe mọ mara àlùfáìsì ẹni tó gba rúmà palọ̀ kí lẹ wá láti yàrá yín dé ilé kejì kí ni tiyín o kí ló kàn yín nínú ilé mi kí ni wàhálà yín nínú ẹbí mi ah, ẹni tí ò nírú ẹni ò lè mọ yẹn nínà o. fòtún mi ẹni ọ̀rọ̀ yìí ò le tó báyìí. ẹ jọ torí Ọlọ́run báwo ló ṣe wá rí o ẹ̀ tó lè ti yín ẹ fẹ́ máa tó lè tèmi ẹ ẹ̀ wo inú ilé yín dáadáa ẹ̀ ń wọlé onílé kí ni ti yín ṣé ọkọ mi pè yín ó fẹjọ́ sùn yín àbẹ́mi ni mo ìfẹ́ ti yín tẹ bá lọ ń lẹ tí wọ́n gànà tẹ̀ ń gbọ́ wọlé onílé tẹ̀ ń gbé káàkiri ẹ̀ ní tìjú o wàhálà ẹ̀ ní tìjú tó ẹgbẹ́ ẹ̀ ní tìjú ni ẹ ní fàìsí ní ọkọ tẹ́ ti fọkọ yín dájọ ah. kẹ wá sí níbàyí kẹ máa bá mi sọ shit ẹ ti ṣọkọ tí yín bó ṣe wù yín ẹ jẹ́ kémi náà ṣe tèmi bó ṣe wù mí nà kí ló dé kí ló kàn kí ni tí ó yá bí mo ṣe ń wò yín ó yẹ dìde. òde tó bá yìí. ẹ dìde ẹ dìde ẹ má lọ kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ omi jàre ẹ síta ẹ síta ẹ wọn. ẹ ṣoṣooṣo o tó lé tiẹ̀ o fẹ́ máa tó lé tèmi nǹkan tó bá wù mí ni mo lè fọkọ mi dá rárá kò sí nǹkan tó kẹ́ níbọ̀dì ń bẹ̀ ṣe bí mo láyé mi mo tó bá dẹ̀ wù mí ni mo lè fi ṣe àwọn olórí burúkú má ṣàǹfààní. àìfura ọmọdé níjọ́ ọmọdé jẹ̀bi àgbà bí àgbà gbégbá o lọ́mọdé ìsìn ìdúró láyé pẹ́. bá ti rí mi báyìí tí wọ́n máa rẹ́rìn jẹ́ wọ́n máa kò lókè ìfẹ́ wọn bá mi ṣe ṣe tẹ́ wá bọ̀ báyìí. àti mo ní mo ní family challenge kékeré It's about my wife and another woman. ṣe rí ìyàwó mi mi understand ẹ̀. Juliet Okinle tẹ̀ lọ́rùn gbogbo bí o ṣe ń ṣiṣẹ́ takuntakun tó Juliet ò kí káwọn ohun àkókò máa dúró sí mi lọ́rùn báyìí ẹ sọ fún pé èèyàn máa ń ṣe níwọ̀n níwọ̀n nǹkan tábà yẹn bá ká ni èèyàn máa ṣe bọ́kù kí bọ́kù fún mi nísìnyí rárá mi ò ní parọ́ kò ń mú mi dùn so recently obìnrin kan pọ̀ dédé wá from nowhere I mean she's kind of showing interest in me ó wá bẹ̀rẹ̀ sí ní náwó yìí ó ní owó ló tọ́jú mi ó tọ́jú mi in fact ìyàwó mi mọ̀ yes but because pé o lè ní Juliet ó fẹ́ lè má máa jẹ ọkọ̀ tí sọ jáde ni ó fẹ́ lè má máa so èmi wá wà mo wà in a dilemma kind of because ẹni tó ń ṣòro fún mi lẹ́gbẹ̀ẹ́ kan mi ò fẹ́ kọ̀ wá roots wọn anyhow you know at the same time nǹkan tó wọn fẹ́ mi ò pé mi lè fún wọn. Hmm mi ò dẹ̀ fẹ́ break heart ìyàwó mi ìyàwó mi dẹ̀ ni ò fún mi ní ìdùnnú àtayọ̀ yìí i mean ó kàn jẹ́ kí n wà worried a little bit ìyá ló ṣe mí. Yeah gidi tó bá jẹ́ pé ìlú àjọ yìí kò yà máa dára ipa kò ṣàdúrà ọpẹ́ mi máa dúrà wà nítorí pé ó pé ọlọ́run fún mi náà ń gbé mi. Jíjẹ́ tó mọ̀ ní ẹ̀yẹ́ náà tó ẹ̀yin tó wà ní ọlá tó wà ní ọlá tó sọ̀rọ̀ ìrẹ̀. Ọ̀nà ṣe sí mi ẹ wò ó pọ̀ nínú àwọn ọkùnrin tó wà ní báyìí tó tẹ̀ máa ní tó tẹ̀ máa ní ìyàwó ẹ̀dẹ́ ti ah. tèmi wà rẹ̀ ti ṣe jáde àwọn náà láì kó bẹ̀rẹ̀ ní. ilé ìṣẹ̀lẹ̀ ní ọdún ìṣẹ̀lẹ̀.

so èmi ẹ má ṣe nǹkan tó fẹ́ o ṣẹkẹ́tì tó bá dàbí nínú nǹkan yìí kọ̀ ẹ má ṣe nǹkan tó fẹ́ yìí ẹ má fi ṣe rárá àti rárá ọ̀rọ̀ ọjọ́ ìtì lẹ́kọ̀ọ́ sọ máa bá ṣe eré nínú ọmọ máa dùn ọ̀sẹ̀ ṣe ìdílé ọmọ máa dùn ara nínú a tún a tún a tún sáàbù lòdì tù ṣẹkẹ́tì tí àwọn bá ti mú ìdílé ìwé tí ti bá sọ tí mo ní àwọn ní àbálẹ ẹsẹ ẹ kò jẹ ọ̀rọ̀ lásọ lẹ́yìn ìgbà tí ìyàwó ń lò ọ ṣe kí ni èèyàn ọkọ ìyàwó ṣì wà títí ọwọ́ ìwà ìlú wa ṣé bó ṣe ń tọ́jú rẹ ẹkọ gbòòrò kù sàárẹ gbogbo ẹjọ́ kan ní ìfún ẹ i'm sure tó bá pọ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì lóbi lóbi wọn máa wà student ò ní rẹ̀ kan pé ló máa ń ṣe julius julius yìí sí ilé ìjẹ̀ púpọ̀ lọ́wọ́ mi ní ìlú owó ni. tẹ̀lé ìyàwó yìí. ọ̀ máa sọ. ẹtì náírà tó ti náà yẹn àti gbogbo ìgbà. mi ò ní gbà o màá fi ọmọ kọ́lé oṣó màá fi dófin màá jẹ́ kó mọ̀ pé fraud ni náà pé tó ṣe yẹn wáì níjọba mi lè ní ìdàkúdà níjọba olóyìn ìdàkúdà kò yé mi. ẹ calm down honourable ẹ calm down. oh god ẹ jòkó sá hmm. honourable. but calm down olólùfẹ́ méjèèjì lélẹ́yìí o hmm. ẹ jẹ́ ká ní sùúrù and as your personal lawyer ẹ ti gbéṣẹ́ for mi ẹ̀yẹ fún for ní time let me just perform my duty. okay káwá o. mo lè gbọ́ tiẹ̀ lọ́ọ̀yà ṣe bí mo ti gbéṣẹ́ lé lọ́wọ́ but mo ń jẹ́ kó máa yé ìwọ tó jẹ́ lọ́ọ̀yà mi gangan ni wípé kò lè mọ̀ pé inú ń bí mi mò ń bínú tó o bá ṣiṣẹ́ rẹ bí iṣẹ́ ó lè fa ìbíyà láàrin èmi àti ẹ nítorí wípé ọ̀rọ̀ tó délẹ̀ yìí mi ò kọ̀ kó fa ìpínyà láàrin èmi àtọ̀rẹ́ mi gan tó pèrè yíyíde tó tó pèrè bàbá dèdè jìbìtì ni ẹ̀ mo ti gbọ́ èmi ti gbọ́ tìyẹn mo ti gbọ́ tìyẹn. mo promise yẹn lọ́rẹ́. ìwọ̀n gbẹ́dẹ̀ ìdè ti dolè ó ti di four one nine ó ti di orí jìbìtì tó wà máa gbọ́ ọmọ tèmi jìbìtì tí ò bá wà lẹ́ni ló jìbìtì sọ́dọ̀ ọmọ mi ló yẹ kó yà sí. ẹ ṣàmì sùn lọ́rẹ́ everything will be okay. Hey. tẹ̀sán yìí tí ò dá máa bẹ̀rẹ̀. ṣe é máa ní ìyẹn ọ̀gá sáyẹn tẹ̀sán ìrọ̀lẹ́ àmì ìṣe bóbìnrin lèmi náà kóbìnrin kankan wà bá mi pé extra mile láti make me happy kí n kàn jẹ́ kí mo understand hmm. ṣe rí owó náà ó ní nǹkan tó ń ṣé bí tẹ bá gbọ́ nǹkan tèmi tí mò ń sọ yìí tẹ́jẹ́ aṣọ mi wípé ẹ máa ṣe nǹkan tí mo fẹ́ honest ẹ máa bá dùn mí gan ṣé bí irú love tí mo ní sí ọkàn yìí yẹn tí bá ń sùn mo máa ń rí ọkàn yẹn lójú ọ̀run tí bá fẹ́ jẹun náà gbà mí ewu ah. mi mi ti ẹni tó fẹ́ fẹ́ ọkọ inú mi ẹni tó fẹ́ mi gbogbo ti ẹ jẹ́ ọmọkùnrin mo lè gbé fún un kémi náà ti ẹ̀ta rẹ̀ lọ́mọ. Ah, ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi àbí torí ẹ̀ lẹ ṣe pé gift wá gbà yẹn. ṣé wàá rí o ẹ ṣé gift ìyẹn ṣé gift yẹn ṣá tẹ bá kàn tí ẹ lè gbà fún mi ẹ tẹ bá lè jẹ kàn fi ọkàn yín kò ṣe pé bóyá fẹ́ o dad ká kàn tí ẹ jó wa for some time nǹkan tí mo bá tí mo máa ṣe fún yín ẹ kàn ní ìmẹ̀ whatever anything tẹ bá fẹ́ ẹ sọ fún mi mo máa ṣe gbogbo nǹkan tẹ bá ti fẹ́ máa ṣe fún mi. àti ọ̀rọ̀ tẹ̀ sọ̀rọ̀ ẹjọ́ torí ọ̀rọ̀ kí wọ́n mú fún mi láṣọ láti mú ẹ ní padà sọ ọ̀rọ̀ àná di bá mi kò jọ ọdún náà ẹ máa ṣe gbogbo òlérí ní ìdí kí ni àṣọ láti mú. ṣé mo ń ẹ right now mo ṣe wáyé they transfer, if I'm not many account details, you transfer 5 million naira, I say. Five what? Yes, five million naira. But then, nǹkan uh-huh, kan Because nǹkan máa fẹ́ kẹ̀ṣe pay, mi lórí pé ẹ máa mo ní lọ́ọ̀yà money. I àwọn have um, to manage. mi ṣiṣẹ́ wa so ẹ kàn ní láti sign paper pé wà nídìí lọ́la ọ̀tẹ̀ máa sọ pé bóyá mo gbọ́kọ yín abẹ́ máa pariwo kiri abẹ́ máa ṣe drama àtẹ̀báyé lọ́nà ẹ máa fẹ́ máa bá mi jà gbogbo àwọn nǹkan yẹn ṣe understand so. àǹtí mi ẹ ní ṣòro ṣé bí kọ́kọ́ mi ó ti fún yín lóyún kẹ́yìn ti bímọ ni èmi dẹ̀ máa fẹ́ ọkọ tèmi lọ ẹ fọkàn balẹ̀ ẹ ti bímọ. ẹja ò ní kú kú pàjùdé. mi really like ẹ bẹ́ẹ̀ yẹn. lọ́sọ̀ are you okay Can you ìtumọ̀ gbogbo nǹkan tó ń oh like me oh i'm not your kind of person kí ló wá ń gbọ́n tẹ̀lé mi sí látijọ́ yìí ṣé o fẹ́ sọ fún mi pé gbogbo nǹkan tó ń ṣe me. yìí ṣé like me So fún mi ta ló like me. débi náà ọ̀rọ̀ ti fẹ́ máa ọ̀rọ̀ yóò ní tí ìwọ bá ti tó ti fẹ́ máa fò ìyẹn ti fẹ́ máa ṣe ẹni tẹ̀ èmi kàn máa kó mi ṣe wàá rí bí. so èmi ń sìn má kàn lọ máa mú láìkí o máa dìde ọ̀hún tó bá ti wá tó fẹ́ máa láìkí mi padà báyìí wọ́n kàn lè wá fọ̀ mí yẹ ẹni bọ̀bọ̀ èmi gbogbo ni mo láìkẹ́ ọ̀gbọ́n jọ ṣé o máa transfer likeness wà lára mi sí ẹ àbí báwo ló ṣe máa báwo báwo lórí kó ṣe máa ṣe náà fún màá tẹ̀lé. èyí sórí lẹ́yìn tí mo sórí bọ̀bọ̀ yìí náà èmi náà sẹ́ǹsì kúlà hmm. ṣé bẹ́ẹ̀ àti ẹ̀lájọ máa wà pọ̀ lójoojúmọ́ ẹ̀rọ àti ẹ̀kú ọ̀sùnkànnà a máa sọ̀rọ̀ òyìn fà tó máa sọ̀rọ̀ ìyàwó ẹ̀ fún mi hmm. ṣùgbọ́n àdúgbò ọgbọ́n ìlú kọ̀ọ̀rọ̀ bí ìyàwó ìṣe máa ń ṣe àwọn nǹkan tó ń kó sísè ó máa ń ṣe àdásí ọwọ́ ìṣe love their best gbogbo ẹ̀ ló máa ń sọ fún mi so èèyàn kan tó jẹ́ pé is going through a lot tó tó bá wá ní èèyàn kan tó lè love dáadáa ju ti ìyàwó èèyàn lọ kó máa appreciate ẹ̀mí náà èmi àti ẹ̀ a máa ń sọ̀rọ̀ dáadáa sọ́mọ àti close ó lè dàbí ẹni kó mú ọ̀ láìkì nǹkan tẹ̀mí kọ́ sẹ́ǹsì rẹ̀ pé kò ní kọ́lẹ̀jì láti bá mi sọ èmi náà ẹ̀rù dẹ̀ ń bà mí on the other side because mo mọ ohun tí màá bá pàdé pẹ̀lú so àwọn méjì sọ́mọ ọ̀gbìn so i'm sure tí mo kọ́ báyẹn bá ṣẹlẹ̀ àdébọ̀ mi tó wá padà lọ lókè èmi ni mo tún ní lọ́ọ̀bù tí wọ́n kọ́ of course ó wọn dàgbà tí mo ní lọ́ọ̀bù yẹn padà sọ́dọ̀ mi. ó ti yé mi tàbí èmi o mo máa ṣe ti tèmi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ọlọ́run á wá fún wa ṣe because mi ò tó dẹ̀ máa láìkè èèyàn yẹn padà èèyàn kan wáyé lọ́jọ́ kan sọ pé ó da òwe bí kọ́ ni mo láìkè tó láìkè lélẹ́ yìí o má wọ̀ gbogbo bó ṣe rọ́ mi in fact máa jẹ jù bẹ́ẹ̀ ah, má wà jẹ jù bẹ́ẹ̀. Ah, Are you for real? na for real thank you mo nífẹ̀ẹ́ gidi kan and I don't know how to do it ìtorí ẹ̀ mo ṣe gbéṣẹ́ yẹn fún mi because mo fi ìpè tí n bá da ẹ̀ sọ́kù pé mo nǹkan tí màá bá padà. ohun tó kọ ní sẹ́yìn ọkọ ẹ̀yìn tó kọ́ sẹ́yìn ọkọ ẹ̀kọ́ láàyè yọ ìwà ní káàkiyèsí ọ̀ ká má bọ́ mọ́lúwàbí wà jẹ́ ẹ̀ bàbá kan lẹ̀kùn bí ọba tètè ṣọ́ sùúrù. the surprise ẹgbẹ́ mú abẹ́rẹ́ lórí mi lórí mẹ́ta jìlọ́ba ní sọ́láàrọ̀ òun ni mo fẹ́ ká tún padà sí. Dèmíládé, mo fẹ́ kí ìwọ náà kó fún ara ẹ rò dáadáa. Ó sáwọn fún wípé ọmọ tèmi my granddaughter will fall in love with the driver and not just driver driver tèmi lọmọ mi fẹ́fẹ́ ibo ló ti ṣe gbọ́ kí ni tó ń wẹ̀ lára ẹ̀ kí ló fẹ́fẹ́ lára driver Daddy, I understand your point of view and I need you to understand mine as well. I love Adeleke ìdùnnú mi ni ayọ̀ mi ni hmm. ẹni tó jẹ́ pé gbogbo ìgbà tí n bá ti ń rí báyìí iṣẹ́ inú mi máa ń dùn mo nífẹ̀ẹ́ sí ni inú ẹ̀wọ̀n nǹkan tí dẹ̀yìndé ṣe fún mi pẹ̀lú gbogbo ọdún tí mo fi sáàbà ẹ̀ nínú agreed agreed ní àwọn mi ò tiẹ̀ ní kò fẹ́ dẹ̀yìndé mọ́ èmi náà tiẹ̀ gbàdúrà kí wọ́n àti dẹ̀yìndé rìn pàdé and o mọ̀ pé that is the more reason kí mi àti bàbá Dèyìndé tàbí péyà tàbí sọ̀rọ̀ mọ́ ẹ má tiẹ̀ lọ bẹ̀ mọ́ but káwá gbà pé o fẹ́ Dèyìndé mọ́ ṣé driver, dáadé ló wá kù láti fẹ́ mi àbí láti love or what kí ni torí lára ẹ̀ kí ni ó gbé fún ẹ don't forget apart from wípé o jẹ́ dírẹ́fà ó tún yàtọ̀ sí pé o jẹ́ driver tèmi má gbàgbé pé ẹni dírẹ́fà tá à sọ yìí ó ti níyàwó ó ti bímọ kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ fi dráìvà mi ṣe. Oh, Daddy, I love you. Oh. I love you. Please, that's down. Stand. Please. I need your support, please. I love Adehiki. I love him. I don't want to know any other thing. Bí ó ní ìyàwó, bí ó yá dráìvà ni. Ọmọ ló jìn, ẹ̀yìn nínú ìwà ṣọ́ọ̀bù òkè tó bá pẹ́ tó bá yàtọ̀ bó ṣe jẹ́ dírẹ́bà rẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run àti sọ́pọ̀tì ẹ̀yìn bàbá mi adélékè náà máa jẹ́ ìwà ayé rẹ̀. Oh, <laughs> bàbá ẹ ní sùúrù ẹ mọ ìyá ẹ mọ kọ́ndíṣọ̀n tó wà á fún yín lọ́wọ́ yín ẹ ṣàánú ẹ̀. Ah condition kí ló wà ṣé ìwọ jẹ mí lówó rí. mi ò jẹ yín lówó rí bàbá. tó ẹ kó ṣe jẹun wó ni ìwọ jẹ mí lówó làwọn ẹlòmíín tó wà nílé tí wọ́n tún jẹ mí lówó kí la fẹ́ fi rí kí la fẹ́ fi tún lé ṣe. ẹ dá mi lóhùn ẹ sì máa complain pé tọ́lẹ̀tì ò da kí ṣe òṣùwọ̀n nǹkan kan ṣe kínní. ẹ jọ̀ọ́ ẹ ńgbà ọ̀nà máa san ó ń pè ní dèmí fi ọ̀làjọ́lá pẹ̀lú mi eh, ẹ ẹ lẹ́gàdé èèyàn rẹ ẹ káàbọ̀ ó ti ẹ̀dá ọ̀rọ̀ yẹn ni mo ti ń bẹ bàbá látàárọ̀ ọ̀tọ̀ tilẹ̀kùn wọn pa ikọ̀ jẹ́ owó oṣù mẹ́fà. má bínú dájú ìjọba lẹ́nu ẹ̀ tilẹ̀kùn yàrá mọ́ mi. èní ni mo ti èní ni mo ti. ẹ̀dẹ̀ ni wọ́n jẹ́ ilé owó oṣù mẹ́fà. bẹ́ẹ̀ni. àmọ́ dáàdi ẹ̀ ń ṣe nǹkan tó dùn èmi gan ẹ̀ ń ṣe nǹkan tó dùn mí. lọ́nà wo. nígbà tẹ ní mọ́mí ẹ̀ nìjẹ́ Ah, ilẹ̀kùn tó yẹ kí ẹ ti sìn láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. Ah, ah, báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí. àwọn ọ̀rọ̀ yìí wípé ká wá bẹ bàbá ẹ tún dákun kó dáa ẹ dà mọ́ kọ́ndíṣàn tí ya ìwà. kọ́ndíṣàn wọn ló lè wà olójú kòkòrò aláìnítẹ́lọ́rùn five million naira tó gbà ṣó ti ná tán o ò kọ́lé o ò ralẹ̀ o ò gbá ṣọ́ọ̀bù ṣé bí kìkì aṣọ bíi tàbí bọ́sà tó kúrò ra ẹ̀ náà ni ṣó ti tán ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o ì tí ì jìyà o ibi tí àfarawé àti ojú kòkòrò tó ń gbé èèyàn dé ibẹ̀ ló fẹ́ gbé ẹ̀rẹ́ yìí ẹ wò dáàdì èmi ò ráyè o láti bẹ̀rẹ̀ bá a bẹ̀rẹ̀ kọ́kọ́ o ara tó bá wù ní kẹ́kẹ́. mo ti dára nú mi báyìí o tó bẹ́ẹ̀ láti wọnú ilé yìí o. tó bá ti dúró ṣe mítì náà màtà owó lọ́wọ́ one church ń sìn lẹ́yìn tó ti tẹ̀ ten ten pound sábẹ́ máa gbà lọ́wọ́ ẹni. tẹ́fàn tẹ́fàn wo máàsì sọ fún mi máàsì mi dáwọ́lẹ̀ fún bàbá mi. Eh. Ah. ẹ̀rọ bọ́lá. báwo ni ṣó. báwo ni. kújọ mẹ́ta. Ah, ṣadé ṣàlàfíà ni. báwo ni everything. ọmọ ó ga o. Ah, ó lágbára o. ọmọ mi ti mọ̀ pé mo àrà rìn bí báyìí ta. ó kújọ mẹ́ta ní àkànwá ara nǹkan ní. ìyá èmi gan mo fẹ́ ra nǹkan ní inú store mi báyìí sí. wọ́n ti close o. close kẹ̀. ìyá ọmọ ó ní nǹkan tí mo fẹ́ rí ẹ fún tẹ́lẹ̀ náà o. in fact inú mi ò dùn rárá o mọ bí mo ṣe nífẹ̀ẹ́ Demilade tó sá ṣé pé last time tí mo wá bá ẹ mo ní Demilade kúrò ní UK ó lọ sẹ́kọ̀ọ́ nítorí bọ̀bọ̀ tó lóun fẹ́ bọ́ mo dẹ̀ sọ fún pé kó má lọ gbà ẹ̀ bọ̀ olóhùn mọ bó ṣe lọ àbí bẹ́ẹ̀ kọ́. ikọ èmi mi ìwọ bó ṣe lọ o mi in fact bàtà ti sọ mo bá sọ títí títí títí tí wípé Demilade bọ̀bọ̀ yìí ó lọ fẹ́ dẹ̀ sọ pé ah, òun níyàn ní tó fẹ́ lọ bá Nàìjíríà tó kí ni màá ṣe sí. ṣọwọ́ mọ̀ the funnest ibi iṣẹ́ ni mo wà lẹ́nu báyìí nọmba tún pè mí pé ẹni tó lọ bá yẹn nìyẹn disappoint yẹ. irọ́ ni o. ọmọ i can't believe it. ipẹ́ nìyẹn disappoint yẹ right now driver bàbá ẹ̀ ló ń fẹ́ báyìí sí. òun Démiládé Démiládé ọ̀rẹ́ wa. Démiládé ó ló fẹ́ driver. driver bàbá ẹ̀ ló ń fẹ́. mo pé kò tó lọ máa tẹ́wọ̀ mi. Ah! in fact show more the funnest part Me expect ẹ̀ rárá ládùúgbò gbogbo nǹkan tí mo fi tẹ́ ọmọ yìí lọ́rùn ó pàpà sọ fún mi pé òun lọ sẹ́kọ̀ọ́ yẹn wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ó máa jẹyà gan bẹ̀ yẹn sí. àbí dẹ́rẹ̀ fún ògùnfẹ́ ni. tó mọ̀ pé ní nàìjíríà náà kẹ̀dẹ̀rẹ̀ babaláwo ló pọ̀ jù náà àwọn dráìbà yẹn kó má yẹ kó ti fi nǹkan sórí síìtì fúngbà tí wọ́n ní kó gbé jáde. Ah, ah! ọmọ o ṣe ṣe dùn mí tí bá má jẹ́ nípa fún ẹ tí bá ṣì dé mi ládé mo ṣì lè fẹ́ o because mo ṣì nífẹ̀ẹ́. o tún fẹ́ fẹ́ again nígbà tí ó fi ẹlẹ́yìn bíi ó nìkan ní nàìjíríà ó tún fẹ́ lè tún lọ fẹ́ drive ọ̀sọ́fẹ́ again. wàá wà òkè jẹ́ kí n fi ẹlẹ̀ jọ mo kánjú ẹnì kan jẹ mí ló ń fẹ́ lọ gbowó mi. ẹnì wèé ṣe àmà tó máa máa ń lẹ́tà tó ṣe kí ara ẹ̀ ṣe gbọ́ ọ̀rọ̀ àbáyé. síbi tí fún wọn wà. kílẹ̀ ń pè mí fún kílẹ̀ wá sọ fún mi pẹ̀sì pẹ̀lú níbi ẹ̀mẹ̀wá mi ò pé kọ́ ẹjọ́ ẹjọ́ jẹ má yà lọ́wọ́ lórí fóònù bàtẹ́ pẹ̀lú ẹ̀mẹ̀wá ńkọ́ kí wá kí ni kí ni ẹ̀kọ́ wa. ẹjọ́ torí ọlọ́run ẹni tí ò bá mọ ìdí ẹni kó dúró síbi tó wà ẹ̀ mọ ìlú chief. ẹjẹ ìsọ̀kan fún yín owó owó òkọ́ ẹyẹ owó tẹ̀tẹ̀ fi lọ́ọ̀ mi ò ṣá ni àwọn ọmọ tí mò ń kó kiri gan wọn ò gba owó yẹn wálé fún mi àtọ́ ipa àtijọ́ wà jù sí finish ní gbogbo ẹ̀ àtijọ́ ti èwo ló kàn pẹ̀lú bùkátà táwọn pẹ̀ pẹ̀lú bùkátà yẹn lè sanwó ẹ̀dó sáyà ara yín náà ìjọ tí ọlẹ́ má pè mí mọ́ má pè mí mọ́. next time ṣó o gbọ́rọ̀ tí ṣì bá ti pè mí ṣì bá rí gbé o máa rówó pẹ̀lú orí fóònù mi má pikẹ̀ má pikẹ̀ mo sọ fún ẹ má yẹ bàtí já. Ah. wọ́n ti wọ ní sọ̀tún lórí ìdẹ́gbẹ́gbàgbọ́ pè mí ni. ọ̀rẹ́ mi kí ló dé ṣàárọ̀ kùtùkùtù. ọ̀rẹ́ mi wàhálà ti wà o wàhálà ti wà gidi gan-an. àwọn ọmọ wàhálà kùtùkùtù mi ò fẹ́ wàhálà ọ̀rẹ́ mi sọ̀rọ̀ gidi o mi ò fẹ́ wàhálà kí ló tún ṣẹlẹ̀. kí ló dé. torí pé mo jẹ́ lówó oṣù mẹ́fà kò sí nǹkan kan tí mo bá wá sóde ju pé mo wò káàkiri mo dé kò síbi tí mo lọ kò síbi tí mo fẹ́ kẹ́rù mi sí ju pé kí n kúkú wá bá ẹ kó jọ kó gbà mí láàyè kí n lọ kó ẹrù mi wá sí ọ̀dọ̀ ìgbàjọ máa gbé bíbá yìí. ọ̀rẹ́ má gbìyànjú wa o a lè ti máa ṣọ̀rẹ́ bọ̀ láti kékeré o kó ká kó má yára o Juliet kí ló dé náà òun ṣe òun ò ṣe lọ́jọ́ kan yóò kó má ní ìṣòro unit ní sùúrù o mo mọ bó ṣe ń lọ o wọn àbí mo mọ bó ṣe ń lọ o ti bá advice yẹ ipe kò kò kò rìn sọ́ra rẹ̀ mi ò ní kò yájú sọ pé èmi náà lọ́kàn nílé o mo mo ṣe ń ṣe o mo mo ṣe ń fọwọ́ ra lórí o tó máa gbórí dúró o júdẹ̀ tó lè kẹ́rẹ̀ wá bá mi kò pọ́ síbi ẹ̀ ń tẹ̀ dúró náà owó tó gbà ti nà pa mi àbúrò bí mi ò mọ̀ ṣé o mọ̀ pé bíyàn ṣe ń yọ so èèyàn ṣe ń yọ ọgbọ́n ni ah àlejò lówó tó bá lò dáadáa ó máa lọ lọ́nà ojú ààrẹ gbogbo tó wà gbogbo àwọn tó fún lóògbà tó gbowó èmi tí mo tí mo tí mo tí mo tutọ́ ọ̀rẹ́ mi ṣe báyìí ọ̀rẹ́ mi ṣe báyìí lẹ́yìn ìgbà tó gbà tó ṣe mo mọ̀ pàṣẹ́ntéèjì lásán gan o yọ fún mi àbúrò mi náà nídìí owó owó ni mo ń san bí o ọ̀rẹ́ mi ti kékeré ibi tí wọ́n ní kò lọ́nkọ́ gbà ló fẹ́ lọ. ẹ máa lọ. láì lójú tí láì lójú tí ẹ máa lọ ibi ló fẹ́ dá ibi ló fẹ́ dá sí àjọjọ rẹ lọ́ba tẹ̀jọ́ rẹ lásìkò ìlú wa kókó kó wa gbogbo bùkátẹ́ kó wa kó lè gbogbo advice ni mo fún mi sọ pé kókó mi ọkọ àwọn amọ̀bàjẹ́ ń ṣe iṣẹ́ mi náà lọ́kọ́ lé ni à ń dọ́gbọ́n ẹ̀ ni bàbá tí ìyá máa fọwọ́ pa lórí ọ̀nì tax adẹ́gbòrí dúró. ẹja ò ní kó kó pàjùdé ohun tí yóò yẹ nìkan nìyọ. mọ́mí ẹ̀ ni mo lè wá. Ah. mo lè wá sílé mọ́. ìgbà ó náà máa dé. mi ò tí ì lọ sọ báyìí mi ò gbàdé máa dé mọ́. báyìí. má má tẹ̀lé pamọ́ ìlú wa. ó ó kè mọ́. má parọ́ mi ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ṣe wà kí lẹ fẹ́ ra ẹ káàárọ̀. bẹ́ ṣe rí mi àárọ̀ àná mi ò ti jẹun last kò sí kankan tí mo lè jẹ torí èyí mo ṣe wá bá mi pé ó dá ẹ̀rọ. mọ́mí ẹ̀ nìkan ẹ mọ̀ ní ojú tì rárá o kí èmi fún yín ní owó kẹ́ fi jẹun ṣé oníyàrá kan ó máa ń fún ẹni tó ní rúmà palọ̀ lówó jẹun ni ìyẹn ò lè pọ́síbù kàkà kébì wá fún yín ní owó tèmi o máa fún afọ́jú arọ tàbẹ́ni sí òlàpá nítorí pé wọ́n wúlò. ṣàánú mi kò sẹ́nì kankan mọ́ ẹ̀yìn mi tán lẹ́kọ̀ọ́ torí bẹ́ẹ̀ ni ìṣòro pé ìlọ́pọ̀ èmi ni mo wá kù yín kù tẹ́ ẹ̀ lè bá jayé tẹ́ ẹ̀ lè wá mọ ọ̀nà ọ̀dọ̀ tèmi láti wá o èmi ò ní owó tèmi tèmi fẹ́ fún yín o. ẹ rí mú o ẹ tún mú ẹ kàn sókè rà jù. Wọ́n gbèrò gbèrò. ọmọdé níjọ́ ọmọdé jẹ̀bi àgbà bí àgbà gbégbá o lọ́mọdé ìsìn ìròyìn gbá yẹpẹ́ tó bá fún ni ní mọ̀ràn ká gbé wò dáadáa. ṣẹlẹ̀ irú embarrassment wò lélẹ̀. ilé kò ṣe. irú embarrassment wò lélẹ̀. ẹ ṣàánú mi ẹ bá mi kú wọ́n rí kan. ẹ ṣẹlẹ̀ kí ló dé. dáríjì dáríjì fọlọ́mọ pàdé mo ti gbà mo ti fọwọ́ sí i kó o lọ ọmọbìnrin yẹn ṣùgbọ́n ọmọ kan ṣoṣo tí mo ní pẹ̀lú ẹ ẹ fún mi láyè kan wá wò mo ti mọ ibi tí mo kù sí Délékè ṣàánú. Delikation. Ah, madam. Ẹni tó lórí òní. Ẹ mọ iyì oore, ẹ mọ oore tí Ọlọ́run ṣe fún yín. Ọlọ́run fún yín ní áńgẹ́lì rẹ̀. Ẹni tó nífẹ̀ẹ́ ní dénúdénú tó ń tọ́jú yín tó ń ṣe gbogbo. Ṣé ẹ̀ràn mọ̀ pé kò wọ́pọ̀ nínú àwọn ọkùnrin ayé ìsìn tó máa ń nífẹ̀ẹ́ ìyàwó? máa ṣètọ́jú ẹ̀ tó máa kẹ́ ọkùnrin mi ò rán ìyàwó ilé ẹ̀ ẹ wá tu owó owó owó máa tán èèyàn ló máa kù ṣé owó lè ṣe gbogbo nǹkan ni ẹ jọ ṣé ipò tí ọkùnrin wà nínú ayé àwọn obìnrin ṣé owó lè wà nípò yẹn ni ẹ sọ fún mi ṣé lè fowó ṣe gbogbo nǹkan nínú ara yín ni ẹ wá mú ọkọ yín ẹ wá ti dànù ẹ tàǹkì lè yín dànù. obìnrin yẹn tẹ́yìn rò pé òun ló pa ọkọ ó èmi ọmọ ọ̀gá ẹ̀ tó ń bá ṣiṣẹ́ èmi kọ́kọ́ ni mo rán obìnrin yẹn ṣe bẹ́ẹ̀ èmi ni mo gbéṣẹ́ fún èmi ni mo fẹ́ ọkọ yín èmi ni mo dá gbogbo ọgbọ́n yẹn tẹ́ fi tọ́ bọ̀wọ̀ ah. ta fi fún yín lówó tẹ́ fi fi ọkọ yín sílẹ̀ èmi kọ́kọ́ nítorí pé mo rí pé kò àdéhùn làdéhùn jẹ́ má gbàgbé wípé o ti tọwọ́ bọ̀ wọ́n gbogbo eléyìí tó ń ṣe ó ti kọjá ìyá rẹ̀ o ọjọ́ mi tó bá padà wá láti wá bẹ̀bẹ̀ àbí ṣe ẹni tèmi báyìí ọlọ́pàá. ẹ̀yin lè báyìí jẹ́ èmi kọ́ mo bá yẹn jẹ́ o èmi kọ́ mo bá yẹn jẹ́ o. wọ́n mi wọ̀ ju gbogbo ẹ̀ lọ ẹ ṣàṣàánú mi ẹgbẹ́ ni mo bẹ̀ yín ẹ tètè bá mi bẹ ọkọ mi Adélékè kó jọ torí Ọlọ́run ọmọ kan ṣoṣo tí Elédùmarè jogún fún mi kó jẹ́ kí n máa wá wò èmi náà ti máa ṣiṣẹ́ mi mo ti máa ṣiṣẹ́ mi. ẹ ṣáà ti fi wálẹ̀ torí kò sí lọ́wọ́ dájú ẹ ti fi wálẹ̀ bí o ṣe mọ ìmọ̀ bí o ṣe mọ ìmọ̀ dájú. tó ti ráyè ẹ bẹ́ẹ̀ ṣe ti gbọ́n tọ́mọ ẹ sọ tó ti ráyè ẹ wo tiẹ̀ nílàkàyè tó bá nílàkàyè wàá mọ̀ pé kò yẹ kó wá mi mọ́ rárá ṣé bó ti tà mí ó sọ mí di màálù sọ mí dàgbò ó sọ mí di ilẹ̀ tó ń tà nígbà tó ti wá ta ẹ̀mí màálù kí ló ń wọ́n mọ màálù fún kó yẹ kó wá wà wọ́n ti gbàgbé ni. ọ̀gá ẹ̀rọ kí ló ń bá mi fàgàn ah, ìwọ lọ́wọ́ abẹ́rẹ́. mo máa kí ni ṣé ọ̀rọ̀ tó sọ yẹn ṣọmọ kọlọ wá sá. ṣọmọ eh, eh, kọlọ wá sá. ṣọmọ kọlọ wá. ṣọgbádùn ọmú èmi ọlọtọ ọbọ ìbí èsù wo lọtọ ọbọ. wo bí ọ̀gbẹ́ni jẹ́ kí n sọ kíní kan fún ẹ it's better kó lọ ń sìn kó lọ iṣẹ́ owó tí mo gbà five million naira ni mo gbà mo dẹ̀ ti tọwọ́ bọ̀wé ó bẹ́tà kó lọ báyìí kó lọ ṣiṣẹ́ owó yẹn torí pé mi ti. you are joking. wọ́n jẹ́ owó ẹni tó máa bẹ́ẹ̀ ṣiṣẹ́ owó tó gbà èmi èmi èmi Adélékè àwọn dàbí kórìí òpè ah ó dàbí kórìí òpè rárá wọ́n bí lọ́kọ́ lọ ṣiṣẹ́ owó yẹn torí pé tí o bá ṣe ẹ̀wọ̀n ló máa kú sí mo ti tọwọ́ bọ̀wé tó o bá dẹ̀ ti ṣe báyìí o máa kú sẹ́wọ̀n. èmi á kú sẹ́wọ̀n. o máa kú sẹ́wọ̀n ni èmi á kú sẹ́wọ̀n ọlọ́run bọ́ lọ́ máa gbé wọn ò lè gbé mi wọn ò lè gbé mi torí pé ìgbà tó o kú gan kò sí wúlò ẹ kò sí wúlò ẹnu ilé yìí owó wúlò ju ẹ lọ owó wúlò ju ẹ lọ gobi ah. àwọn ẹgbẹ́ wọn wà lọ́rùn tó tò lọ́wọ́ wọ síbẹ̀ tí wọn rọ́nà wọlé tí wọn náà bá kú ó kú ó kú ó lọ fẹ́lẹ̀ dá ènìyàn. ṣòní nígbà tí wọn ò bá rí èèyàn ṣiṣẹ́ tó sáyẹ̀nsì àti wọn àti fi yẹ wọn tiẹ̀ mọ́lé wọn ṣe báṣubàṣu. ọjọ́ máa gbé wa ni wọ́n jọ máa gbé wa ni torí pé ọ̀run ògbèrò Eh. ọrùn òpèrò ajọ́ ń lọ ni ah. Ah, kí ló ń bá mi fà oníranu ọkùnrin. ṣé tí ọ̀run pèrò ń sìn ọmọ ẹ ti sọ pé òkè ṣe ìyàwó tí kò sí pọ́ìntì mo fẹ́ wá máa wo ọmọ ẹ kò sí pọ́ìntì. èmi ni mo bí ẹ ẹni ọlá. Ah, ọmọ ẹ ti sọ nẹ. ohun tó kọjú sẹ́yìn ọkọ lẹ́yìn ló kọ́.